Gracias. أن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وهو الذي خلق الشهادة وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما لآلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نريد سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó ma bẹ́ni kọ̀kan àgbé títí láíláí pẹ̀lú ògbọ́ ọlọ́run níbi tí a bá tafsir wa dé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lónìí pàápàá jùlọ nípa ọ̀rọ̀ ànábì Ibrahim aleyhi salatu wassalam òun àti àwọn ará ilé rẹ̀ anábì ibrahim aleyhi salatu wassalam ọlọ́run fi ọ̀nà mọ́ láti ìpìlẹ̀ rẹ̀ kò wá nínú ìdílé islam àwọn tí wọ́n bí olùyapa àṣẹ ọlọ́run ẹlẹ́bọ ni wọ́n ṣùgbọ́n látara pé ọlọ́run lọba tí ma fi ẹni tó bá wù mọ́nà ọlọ́run wá kádàrá ìmọ̀nà ma ànábí Ibrahim aleyhisalatu wassalam ọlọ́run ní kó wo àwọn ìtọ́lọ́run bá dá sí sánmà àti ilẹ̀ lẹ́dàá kó tara rẹ̀ mọ́ títóbi ọlọ́run ọba ọba dẹ́dàá gbàtánàbí Ibrahim rí eléyìí ó hàn sí pé àwọn òòṣà wọn ò lè jọ lọ́hun àwọn igi tí wọ́n tòjọ yìí kò lè jẹ́ tí a máa jọ́sìn fún ọlọ́run Allah subhanahu wa ó nìkan ni ìjọsìn tọ́ sí ó wá yọwọ́ yọsẹ̀ kúrò níbi gbogbo nǹkan tí àwọn èèyàn rẹ̀ ń ṣe gbàtánà bí Ibrahim sọ eléyìí àwọn èèyàn rẹ̀ yóò gbà nítorí pé òòṣà tí wọ́n dúró tì yí wọ́n nígbàgbọ́ ẹ̀kúnrẹ́ inú ẹ̀ ọlọ́run bá wá ń tẹ̀síwájú nínú àyà yìí a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wa hajjahu qawmuhu الله وقد هدان ولا أخاف ما تشركون به ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتقون تتذكرون أعوذ بالله من الشيطان الرجيم tútúmọ̀ al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ó kẹ ogbò aláyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe ti ẹnìkan ní ó kẹ tó bá rí jọgbọ́ ní al-qiyama nínú títóbi ẹ̀ kó mọ́sà ẹ̀ka ẹnìkọ̀ọ̀kan wá kúnnù ẹni tí ó kẹ níjọ́ náà ọlọ́run ọba ní wa hajjahu qawmuhu wa hajjahu ọlọ́wọ́n bá nígbà tí ànábì Ibrahim aleyhisalatu wasalam tó mọ́wọ́ mọ́sẹ̀ kúrò níbi ẹbọ tó lóun ò báwọn èèyàn òun sin òòṣà wàhájà òun kà òmùhùn àwọn èèyàn rẹ̀ wá ní tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká jọjọ fọ̀rọ̀ jómi tó rọ̀ ọ̀rọ̀ bó bá ṣe pé wọ́n lo ní ẹ̀rí lọ́wọ́ lọ ẹ̀rí tiẹ̀ wá muhajat òun náà ni mujadala kájọjọ ṣe àríyànjiyàn kájọjọ debate kájọjọ ṣe fanfa lórí ọ̀rọ̀ kan láti lè fi ẹsẹ̀ òdodo múlẹ̀ wàhájàhú kọ̀ọ̀mùhú àwọn èèyàn ànábì Ibrahim wọ́n bá jiyàn wọ́n bá se fáńfà lérí wípé ọlọ́run kan ṣoṣo ló wà lọ́dọ̀ tàwọn àwọn òsìgbà bẹ́ẹ̀ ìtumọ̀ hajjá ó nìyẹn mọ̀hájá wọ́n jọjọ́ ń ṣe fáńfà láàrin ara wọn. anabi ibrahim alayhi salatu wa salam ó ní àtúwájúni fìlà oníṣẹ́ wà máa bá mi ṣàríyànjiyàn ni nípa ọlọ́run ọba tó yé mi òsà tí yín ló lè ru yín lójú òsà yín ló lè dàrú mẹ́yìn mi ṣe fanfà lérí ọ̀rọ̀ ọlọ́run ọba tèmi tó ti yé mi wakọ́ ní àdẹ́ ọlọ́run ọ̀hún sì ti fọ̀nà mọ́ mi kìí ṣe fanfà tá a fẹ́ jọ ṣe ní ó jẹ́ kí n mọ̀nà èmi ti mọ̀ kójú ọ̀nà ni mo wà ní ẹ̀lọ́rọ̀ tí anábì Ibrahim tó ń sọ fún àwọn ènìyàn rẹ̀ afọ́wọ́ Abdullahi ọmọ Abbas ó ní jáàdà lúkú fi ààlẹ̀ àti wọ̀káwọ̀ fún obìyà wọ́n bá ń ṣe fanfà nípa òòṣà wọn wípé òòṣà wọn yìí gan-an lẹ́ni tíjọsìn tọ́ sí wọ́n wá ń dẹ́rù ba ànábì Ibrahim pé tó ò bá gbà bẹ́ẹ̀ àdánwò ṣẹlẹ̀ sí ọ bó ò bá gbà bẹ́ẹ̀ táwọn òsà wa bá bínú sí ọ ó kàn dínú yọ ànábì Ibrahim náà wá dá wọn lóhùn pé tó hàájú ni. wọ́n ó ní ṣé máa bá mi ṣàríyànjiyàn ni ṣé máa bá mi ṣe fáńfà ni ṣé máa bá mi fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ọlọ́run ọba mi tí mo mọ̀ tó yé mi wákọ̀dé hàdání ọba yìí sì ti fi mí mọ̀nà èyí tẹ̀ ń sọ yìí abéyìí tá fẹ́ mọ fàmọ́ra wa lọ́wọ́ ikọ́ ni ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ kémi ó dọ́lọ́ mọ̀. wàlá àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣe rẹ́ mi wàlá káfùmá tó ṣeré kú nábì èmi ọ̀bẹ̀rù ń tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run ọba wàlá àkàfùmá tó ṣeré kú nábì lọ́dọ̀ ti yín lò sáyín ti jẹ́ mẹ́wàá lọ́dọ̀ ti yín lò sáyín ti lè kó nira bá yín ṣùgbọ́n mi Ibrahim wàlá àkàfùmá tó ṣeré kú nábì èmi ọ̀bẹ̀rù ń tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run lóòsà ní lókúta ní nígi ní lódò ní èmi ò bẹ̀rù ẹ̀ ọlọ́run ọba tèmi nìkan ni mo bẹ̀rù illa ayyasha rabbi shay'an torí pé àríyànjiyàn èyí tó wáyé láàrin wọn àti ànábì Ibrahim ó mú ìdẹ́rùbà lọ́wọ́ ìdẹ́rùbà wípé tó bá ti gbáǹtà ń sọ yìí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sí ọ bó o bá dákẹ́ tó o bá jáwọ́ níbi máa fẹ́nu àbùkù kan ò sáwá tó o sáwá bá bínú ọ́ parẹ́ wọ́n wá ń fèyí ń dún kòkò mọ́ Ibrahim alayhi salatu wassalam ó náà wá ń fún wọn lé síbẹ́ ni tó bá bẹ̀rù òsáyín ló lè sọ pé òsáyín ó ṣe nǹkan kan èmi ò bẹ̀rù mi ò bẹ̀rù bó ti wulẹ̀ ó máa mi ò bẹ̀rù tẹ́ gbé lọ́wọ́ ìntẹ́ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ìntẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba mọ́ra yín lọ́wọ́ èmi ò bẹ̀rù ẹ̀ bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ọ̀rọ̀ tá a sọ tán yìí ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ìyẹn l'Ànábì Ibrahim sọ fún wọn ìlà ẹ̀ṣà rọ́bì ṣe àfitọ́lọ́wọ́n ọba mi bá gbèrò pé nǹkan kan ó ṣe mí lókù bọ́bá sì ṣe mí kọ́ ó ti wà nù àkọọ́lẹ̀ pé nǹkan yóò ṣẹlẹ̀ ní ẹ wo Ibrahim aleyhisalatu wasalam nínú ọ̀rọ̀ ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ìta ń pè nígbàgbọ́ nínú Islam ẹ̀kọ́ èyí tó dúó lórí àìsàṣejù àti àìṣe ètò nítorí wípé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ ó náà ni wípé aburú lè ṣẹlẹ̀ sẹ́dà láti pàṣẹ ẹ̀dá kejì ó lè ṣẹlẹ̀ àìdá lè ṣẹlẹ̀ sẹ́dà ọmọnìyàn látọ̀dọ̀ ẹ̀dá ọmọnìyàn ẹgbẹ́ ó lè ṣẹlẹ̀ lápòjúwe ẹnìkan má dà lọ́wọ́ olóòwò sàwọ́ládàá ó dúó ó sì bú ọ́ládà ẹ̀jẹ̀ O ọ́ ó ṣe jàǹbá fún àbí òṣe àdáhùn ní tó wá fojú rí nìyẹn ẹlòmíì lè ṣe sùtá fún ọ lọ́nà tó fojú rí gẹ́gẹ́ bí wọ́n ṣe lè sọ ọ́ládà kẹ́jẹ̀ ó jáde ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n lè ṣe sùtá lọ́nà ìfojúrí kó sì ṣẹlẹ̀ sí ọ àmọ́ kan wá sáni ládàá kẹ́jẹ̀ ó jáde àbí kún ó gbọ̀nà ẹ̀lùmọ̀ǹkọ́rọ́ yín ṣe é ṣe sùtá fún ni kó sì ran ni kò jáde kúrò nínú ìmọ̀ ọlọ́run ọlọ́run ti mọ̀ wípé níjọ́ báyìí lágbájá ọmọ lágbájá yóò sátàmọ̀dù ládàá ẹ̀jẹ̀ ó sì jáde ń bẹ̀ ọ wá ṣe é ṣe bọ́lọ́n bá fẹ́ bẹ́ẹ̀ adáyẹn lè jẹ́ sábàbí ikú onítọ̀ wọ́n wà máa sọ wípé lágbájá pa tàmọ̀dù ó sì lè má jẹ́ pẹ̀lú àdá nǹkan àfojúrí ó lè lo ọ̀nà míì bọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run a sì ní kí nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ ó sì lè mú ẹ̀mí ẹni yẹn kúrò ń bẹ̀ ṣùgbọ́n yẹn ò wá túmọ̀ sí wípé ọ̀dọ̀ ẹni yẹn lágbára wà rárá ó ti ń ṣe bẹ́ẹ̀ náà ti pẹ́sẹ́ lòmíì tí nǹkan kan ṣẹlẹ̀ ìyẹn ṣe kóńgẹ́ àsìkò ń tọ́lọ̀wọ̀n bá fẹ́ ni ló jẹ́ pé ta bá ń sọ ẹlòmí mọ́ ọjọ́ kẹfẹ́ mọ̀ sọ bẹ́ẹ̀ nǹkan báyìí lè ṣẹlẹ̀ nǹkan báyìí Islam Islam náà agri pé dáadáa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ṣíṣẹlẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ kò sẹ̀yìn mọ́ ọlọ́run odò olórí tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ anabi Ibrahim ó ti gbọ́ tawhid yé ó gbọ́ ìmọ̀ ọlọ́run lọ́kan ó gbọ́ yé in tó kọ́kọ́ sọ ni pé tọ́bájó sáyìn yìí wà láàkà fúnmọ́ nàbí èmi ò bẹ̀rù in tẹ́ papọ̀ mọ́lọ́run yìí èmi ò bẹ̀rù ẹ̀ bí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ọ̀rọ̀ tá a sọ yìí ẹ yìí ni. àyàfi kó ṣe pọ́lọ́run ọba mi bá fẹ́ nǹkan kan kó ṣẹlẹ̀ sí mi ọ̀dọ̀ rẹ̀ ló ti wá bẹ́yìn gan òró yóò ṣẹlẹ̀ torí kó ti nù àkọọ́lẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ nígbà yẹn ìyẹn gan ni ìyẹn nípa pín pé èèyàn mọ́lọ lọ́kan ṣoṣo ibi tí fọkànbalẹ̀ wà gan nìyẹn anabi Hud alayhi salatu wassalam ìyẹn ń bẹ nínú ìṣẹ́sẹ́ àwọn anabi ọlọ́run wọn kìí bẹ̀rù nǹkan kan ọlọ́run ọba ni wọ́n bẹ̀rù bí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn wọ́n gbà pọ̀ lọ́run náà ló kádàra pé nǹkan yóò ṣẹlẹ̀ bí nǹkan kan bá wá ṣẹlẹ̀ nǹkan kan náà ni ó jẹ sábàbí sábàbí yẹn kọ́ ló bí nǹkan yẹn sábàbí ló jẹ́ ọlọ́run gan ló mọ̀ sí ṣíṣẹ̀lẹ̀ nǹkan yẹn kò sẹ̀yìn ọlọ́run tó bá wá jẹ bẹ́ẹ̀ táwa ló yẹ ká bẹ̀rù ọlọ́run yẹn ló yẹ ká bẹ̀rù tó gbọ́dọ̀ làwọn ọba ọba fẹ́ bẹ́ẹ̀ kí gbogbo sàlẹ̀ ayé kan gbèrò bẹ́ẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ ẹ ò gbà ń bẹ lọ́hún wípé ọlọ́run dákun abiola òun là ń fẹ́ẹ́ gbogbo wa la ṣàdúà ṣùgbọ́n nínú ètò ọlọ́run àwọn afẹ́ bẹ́ẹ̀ ni kò papọ̀ mọ́fẹ́ tọ́lọ́run àìmọ́fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run nǹkankan náà ni ó wàá ṣe sábàbí Babangida àwọn èèyàn gbé pósí dánwò wọ́n tán bá ti lè gbé pósí yẹn níjẹ̀bú òde kò sẹ́ni tán gbé pósí òun fún kò lè lọ ọ̀sẹ̀ kan láyé babangida tún bẹ dì sí o ẹ̀yin lẹ́yìn ń fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì fẹ́ nǹkan bákan bọ́lọ́run bá ní bí ó ṣe rí nìyẹn bí ó ṣe rí nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run yẹn ni ká padà sí òun ni ká bẹ̀rù anabi Hud aleyhisalatu wasalam ọ̀kan náà àwọn anabi ọlọ́run ni òun náà ṣe wáàsí fáwọn ènìyàn rẹ̀ àwọn èèyàn rẹ̀ wá ní kí ló jẹ́ bẹ́ẹ̀ ọ́ parẹ́sìn wọ́n ní rẹ̀ Hud etí rẹ̀ mélòó ma jíta náà bí báyìí náà gbogbo tó ń sọ yìí látàárọ̀ kò yá wa ọlọ́nkà oṣù lọ́wà ọlọ́nkà oṣù lọ́wà a ò tí rẹ̀ rí ta lè gbẹ́sẹ̀ lè ká tó gbà kó sọ̀rọ̀ gidi àwa tó sì ń wò yí àwa ò ní torí tí ẹ fò sáwá sílẹ̀ gbogbo tó rí owí àwọn ìran ànábì Húdù nìyẹn àwọn háàdì ẹ̀hẹ́n a ní gbà ọgbọ́ láíláí gbogbo nítorí o máa wí àlè gbà ọgbọ́ eré ànábì Húdù ọlọ́nkan wo ló wà níwájú àwọn òsáwá yìí òsàmì ń bẹ tí wọ́n mọ yóò sì yóò ga jù léyìí lọ tí wọ́n tún wá fi nǹkan pa èmi yóò ti yóò nírun la ayé ìgbà kan làwọn bọ́ìsì kan máa jí òsà gbé wọ́n gbé lọ Brazil wọ́n lọ ta wọ́n òsàmì ẹ̀rí tí ẹ̀ bá rí pé ìyẹn bá dúró náà pé àà ah, ah, òkúta náà lílé yàbí kan bí wọ́n ní pẹ̀lú òsà tàwọn yìí o ní táwọn rí nìyẹn àwọn ò ní gba ogun tó bá èyí táwọn rí yìí làwọn gbà kọ́ àwọn ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ò yà wá lẹ́nu ágànná ló kọlù ọ́ lójú ọmọ sọpọ́lọ nǹkan ló wà kò sí tó fàájú páwọn òsá wá ń bínú sí ọ lójú ọmọ sọkúsọ lẹ́nu ẹni tí ń sòótọ́ ọ̀rọ̀ ẹni gbígbà mí ń bẹ béèyàn bá jẹ́ ní rí tó bá wà láàrin àwọn ẹni ibi ìwọ ló wá dàbí ẹni bú lọ́dọ̀ wọn ilé yóò lajú ìwé palẹ̀tì wọ́n wá ń sọ pá nẹ́bí wood ọ̀rọ̀ rẹ̀ ò jọ wá lójú àwọn òsà wa wọ́n ti bínú sí ọ lójókọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ láàrin gbogbo wa kọ́lá wood wá ní pé àà kí lẹ̀ ń sọ lẹ́nu yìí mo fi ọlọ́run ọba mo fi búra ọlọ́run tó dá mi ẹ̀hẹ́n mo fọ ọlọ́run ọba tó dá mi ṣe ẹlẹ́rìí inni ushhidu Allaha washhadu anni bari'un mimma tushrikun mo fi ọlọ́run tó dá mi mo fi ṣe ẹlẹ́rìí kẹ́yìn náà ó sì tún máa jẹ́rìí sí látòní lọ èmi ò bá yín ṣe gbogbo bá fẹ́ ṣe ní ẹ ṣe inni bari'un mimma tushrikun kódà kó ṣe nìkan èmi yọ ọwọ́ yọsẹ̀ kúrò níbi kápá nǹkan mí pò mọ́ lọ́hún ní tẹ́ bá rí ẹwí èmi ò bá yín ṣe fàkídú ní gbogbo ète tẹ́ bá wá mọ̀ gbogbo ọgbọ́n tẹ́ bá mọ̀ gbogbo agbára tẹ́ bá mọ̀ ẹ lọ máa sá lórí èmi nìkan fàkídú ní jẹmí á gbogbo yín pátá àtẹ̀yìn àtòsáyín gbogbo yín ẹ parapapọ̀ gbogbo ète tẹ́ bá mọ̀ ẹ lọ máa sá kódà ẹ má jẹ́ ó sọ pé ẹni tó bá di ijọ́ méje ijọ́ méje ti pẹ́ jù thumma la tunziru ẹ má lọ́mi lára gbogbo ǹdẹ́bá ẹ má jẹ́ ó dọ̀la ẹ lọ́mọ ṣe ǹdẹ́bá fẹ́ ṣe báyìí. inni tawakkaltu ala Allahi rabbi. nìyẹn inni tawakkaltu ala Allahi rabbi wa rabbikum èmi ń tèmi gbára lé tó sọ bẹ́ẹ̀ kì í ṣoògùn bẹ́ẹ̀ sì ni kìí ṣe fúnpá kìí ṣe gbẹ́rẹ́ inni tawakkaltu ala Allah ọlọ́run ọba lè mí gbára lé ọlọ́run ọba tí mo ní mo gbára lé ẹfẹ́ ẹkàn ó náà lọ́lọ́run ọba ti yín náà ma min dabbatin illa huwa torí pé kò ní sí nǹkan kan tó bá ń jẹ̀dá ma min gbogbo ohun tí bá ń bẹ lérílẹ̀ lẹ́dàá ni lọ́mọnìyàn ni lálìjẹ̀nú ni nígi ni lódò tẹ́ǹsìn ni àyàfi kó ṣe pé gbogbo ẹ̀ pátá ìkápọ̀ ọlọ́run ọba ni gbogbo ẹ̀ wà. inna rabbi ala siratin mustaqim. dájúdájú ọlọ́run ọba tèmi ó ti fi ẹsẹ̀ mi lé ojú ọ̀nà tó tọ́ gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ lọ máa ṣe èyí tá ànábì Húdù sọ níbí ó jẹ́ ká mọ̀ kí gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run náà máa ń bá dúró ọlọ́run ni wọ́n máa ń dúró tì wọ́n sì nígbàgbọ́ pé gbogbo agbára láyé abẹ́ agbára ọlọ́run ọba ló wà gbogbo tí ń bá ń jágbára ó ń bẹ lábẹ́ pọ́lọ́run ní kó jẹ́ agbára agbára ọlọ́run ọba yìí sì ni adéborí ló fi jẹ́ pọ́lọ́run ọba yìí ló ká sádi ọlọ́run ọba yìí ló ká sátọ̀ ọlọ́run ọba yìí ló ká di òpó rẹ̀ mú òòṣà àti bọ̀rìṣà àtàwọn tí wọ́n ń bọ́ wọ́n kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdẹ́rù bá ẹni tó bá nígbàgbọ́ nínú wọn ọlọ́run bá ní dáálíkúmú ṣaitọ́nù yóò ká wúfò àwòlìyà ọlọ́run lè sùtẹ̀ rí yẹn a sì dẹ́rù bá àwọn èèyàn rẹ̀ èṣù máa ń dẹ́rù bá àwọn tó bá nígbàgbọ́ nínú èṣù èṣù máa dẹ́rù bá wọn bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run ọbọ̀ sọ pé ń kò sí tọ́jọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ní gbogbo nǹkan ọlọ́run ọba yẹn gbára lé Ibrahim àwọn èèyàn rẹ̀ sí wípé gbogbo nǹkan tẹ́ ń arábì Ibrahim ó ní wala akhafu ma tushrikuna bihi illa an yasha rabbi shay'an èmi tẹ́ rí èmi ò bẹ̀rù gbogbo tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run kódà kẹ́ gbókúta kalẹ̀ kó máa gbin ẹ dọ́dọ̀ àfáà mi yóò gbé ọ̀sán inú ẹni tẹ́sìn bá ti yóò jùmọ̀ pé ọ̀kan nu méjì lọ ẹ̀kọ́ jẹ́ ìmọ̀ kó fi fọ̀nàfọ̀nà sẹ́nu àwọn kìíní tó máa fi síbi bèbí hun yóò rárá ti fi sí kọ̀rẹ̀kẹ́ onísọ̀rọ̀ àbí kó ṣe pálì jànú ní ọ̀kanu méjì yẹn ni ó jẹ ìwá ní alẹ̀ bọ́bá já àlìjànú ìwọ́sẹ̀ kùrù sí yù àlìjànú yóò dákẹ́ tí ó bá dákẹ́ sásùnmọ́ ibi tó wà máa ka kùrù sí yù máa ké kùrù sí yù ó rí yóò sàkóhùn bẹ́ẹ̀ bọ́bá sì ṣe pòun náà ló fi fàràfàrà ẹnu ní ọ̀la ẹgbá ẹnu ẹ̀ ní tó fi sẹ́nu yọ bọ́ọ̀lẹ̀ aná Ibrahim ní èmi ò bẹ̀rù gbogbo tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run èmi ò bẹ̀rù nǹkankan àyàfi tọ́lọ̀wọ̀n bá mi bá ní yóò ṣe mí èyí tó bá yìí ti ṣe mí mi ní pẹ̀yìn lẹ́ ṣe ọ̀lá ẹ̀rù pàtó búwa pàtó sàkọlù ẹ̀rù pé ò lè rìn dáadáa mọ́ aná Ibrahim ọgbà Ọlọ́run ọ̀dọ̀ rẹ ló ti wá òun ò ní fi ti sọ́dọ̀ yín bó ti wulẹ̀ kó mọ́ torí pọ́lọ̀wọ̀n ọba ló fẹ́ bẹ́ẹ̀ ó ti wà náà kọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ pé nǹkan yìí ó ṣẹlẹ̀ nǹkan náà ni ó sì wá sábàbí ó lè jẹ́ ìrìn sábàbí ó sì lè jẹ́ nǹkan míì ṣùgbọ́n ẹ̀yin kọ́ lẹ́jẹ́ kan yóò ṣẹlẹ̀ lọ́lọ́wọ́n ọba fi sọ nínú Suratul Baqara ọlọ́wọ́n ọba ní wattaba'u ma tatlu shayatinu ala mulki وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد إلا أن يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به إلا بإذن الله وتبعوا ما تتلو الشياطين على ملك سليمان níṣẹ́bi tá ń lọ gan nìyẹn wàyàtà alámúnà mìíràn máa máa yóò fárikùn náà bẹ́ẹ̀ náà mẹ́rin wà sáwọ́jì. alámúnà mìíràn ọlọ́run ọba ní àwọn èèyàn ó lọ máa kọ́ idán lọ́dọ̀ àwọn àlìjànú idán bá a ṣe máa ya olólùfẹ́ méjì bí wọ́n ó ṣe kọ ẹ̀yìn síra wọn ọkọ àtìyàwó tó fẹ́ràn ara wọn bí ojú bí wọ́n ó ṣe padà di wípé ọ̀rọ̀ ara wọn ní yíra wọn mọ́ tọkọ ìyàwó máa béèrè pé bá ń bì mi ò mọ tí mo ṣe ọkọ máa sọ pé kò tí ì yé bó o bá jáde nulẹ̀ ńgbà ń bá pa ọkú ó jáde nulẹ̀ kí ni ìyàwó rẹ ṣe ẹ má lẹ́ni tí ó náà kọ́ ọlọ́ni wa yata'allamuna ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji wa wọ́n á lọ kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn àlìjẹnú ó lọ lérí bí wọ́n ṣe máa ṣe òǹpinya láàrin ọkọ àti ìyàwó bí wọ́n se sọ olólùfẹ́ méjì dọ̀tá ara wọn ọmọ ẹsẹ̀ kan àtọ̀gá ẹ̀ tí wọ́n fẹ́ràn ara wọn wọn àdáárín wọn rú wọn ò nìkan bá wọn sí wọn nítorí pé lágbájá ó ń lọ gáfọkàn tán jù a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá nìkan ń bẹ ẹni tó tán sọ náà ló sọ. wọn a wá rí i pé kò jáwọn ó ráàyè jẹjẹkújẹ wọn a wá da àárín òun àtọ̀gá yẹn rú wọn a sadán sáàárín wọn láti lè sọ wọn dọ̀tá ara wọn ìyẹn ń ìdán ni sẹ́hìrò ni wọn a kọ látọ̀dọ̀ àwọn àlìjànú. wà á máa ń bí dọ́ọ̀rí nàbí mi ní àhàdì ilá bí ìdínlá. ọlọ́run ọba ní tán bá wá sa idán yẹn tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táàrin ọkọ àti ìyàwó bá tú ọlọ́wọ́n bá ní dáyẹ̀ ẹ̀kọ́ ló ṣiṣẹ́ èmi ọlọ́wọ́n bá mọ̀ sí ó ṣe déédé pẹ̀lú tọ́lọ́run fẹ́ ṣe lásìkò yẹn ni ẹgbẹẹgbẹ̀rún ẹ̀ ń bẹ tí wọ́n ti sàtí ò ṣiṣẹ́ ṣùgbọ́n ó ṣe déédé pẹ̀lú tọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ lásìkò yẹn lèyàkìdíyà amúran kàánà ma fọ́ kí gbogbo ẹ̀ náà lè máa forí sọ bọ́lọ̀ ń ṣe fẹ́ kó ṣẹlẹ̀ ó ṣeéṣe kọ́lọ̀wọ̀n bá ti ká dára wípé ìwọ arábìnrin yìí ń gbà tó bá wálé ayé méjì lọ́ọ̀fẹ́ fún ìmọ̀ tó yí ọlọ́run torí pé tọ́ bá dúró lọ́dọ̀ àkọ́kọ́ tó iná lọ̀rọ̀ ló padà já sí àmọ́ kó o padà fọkùnrin yẹn lẹ̀ lọ́rọ̀ tí òfin ní já síná bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọkùnrin yẹn náà òfin ní já síná ẹ sì fẹ́ràn ara yín bó lẹ́sẹ̀ àfihàn yín lẹ̀ ọlọ́wọ́ wa sọ pé kẹ́nìkan ó bínú kóun wá lọ sa idán òun sọ pé òun fẹ́ ṣèkà fún yín òun wà á lọ sadán tó bá wá sadán ọlọ́wọ́ wa ní ọ̀yá idán ṣiṣẹ́ torí pé ó ti ṣe déédéé pẹ̀lú ohun tí mo fẹ́ ṣe kóun lè sórí ibú yóò máa wà lákọọ́lẹ̀ pé òun ló sorí ibú ló tú wọn ká ṣùgbọ́n nǹkan yẹn lọ forí sọ pọ́lọ̀ wọn bá tó bá tásìkò báyìí lágbájá àti lágbájá ó fira wọn lẹ̀ fún tó jóore fún wọn nígbà bá fẹni yẹn lẹ̀ yóò bá lọ lọ́kọ mi ọkùnrin ní ọba tó fẹ́yàwó mi ó bá tún mọ bá sẹ̀ mímí lọ ìwọ̀n àwọn ẹgbẹ́ ọ mọ̀ sàkẹ́sì ó tú wọn ká nínú tiẹ̀ náà ó mọ̀ ẹdùn liyakidi amọ̀ran kana maf'ul bọ́lá ń ṣètò gbogbo ẹ̀ nìyẹn ọ̀ṣiṣẹ́ tó ti parí ká tó délé ayé gan ẹ̀yin ò rí téèyàn bá ẹni tó àwọn tó máa ń wo fíìmù yẹn èyí tó bá ti wò rí tó bá tún wá ń gbé wá tó bá jókòó ẹni yóò fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ti wò ẹni tí ń lọ yẹn tó bá padà dé báyìí o nǹkan báyìí ó padà ṣẹlẹ̀ àti wò náà bọ́rọ̀ ayé ṣe rí ní ẹ fíìmù ni a ti ṣe gbogbo ẹ̀ gbogbo èyí tàn àti ẹ̀ àti ṣe ó ti kọjá ọlọ́run wá náà yá ẹ wá mọ̀ ṣe ọ wá tún mọ̀ rìkọ́dì ọyẹ mọ̀ dán wò lọ ká mọ̀ wò ọlọ́run ti mọ̀ ibi tí gbogbo ẹ̀ ó padà forí sọ làwọn àfọnímọ̀ tawhid wọ́n ní gbogbo ń tà ń sọ pátá gbogbo ẹ̀ ọlọ́run ọba ti mọ̀ ló ti rẹ́kọ́dì ẹ̀ sílẹ̀ níjọba ẹ̀ lágbájá ọmọ lágbájá yóò sọ báyìí kọ̀ wá ní sí tí ó ṣẹlẹ̀ ó sọ̀rọ̀ yẹn níjọ́ náà ó sọ̀rọ̀ iye ọ̀rọ̀ tó sọ bó ṣe gbé kalẹ̀ ẹni tí ó fèsì lórí ọ̀rọ̀ yẹn iye eru ìjòkó báyìí tó jò láyé èyí tá jó lọ́wọ́lọ́wọ́ ń sìn ó ti wà káàtú kọ́lọ́run tó dá wa pé níjọ́ báyìí a wà níbi tẹ̀fsíìrì ẹni báyìí ó máa ṣe ìwọ náà wà ń bẹ̀ o wa gbogbo tó yẹ kó di ọ lọ́wọ́ di ọ lọ́wọ́ ó lè wà níbẹ̀ níjọ́ náà pé o wà ń bẹ̀ ètò tọ́lọ́ ni ọlọ́run ti parí ẹ̀ ẹjá wá ti bìkan kíyèsí bá ronú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí dáadáa àwa náà rí pé máa ń mi ń bẹ o lè fi nǹkan kan ṣùgbọ́n àwọn ti la òní rántí ó gbàgbé ẹ̀ òní rántí ṣùgbọ́n ọjọ́ tí kìnìyàn bá ń ṣẹlẹ̀ ó wà máa rántí ó wà ní ti sọ̀rọ̀ yẹn náà nìyí lágbájá bó ṣe dúró bẹ̀ náà nìyí bí mo ṣe ní mo ṣe náà nìyí tíṣẹ̀lẹ̀ yẹn bá wá ń ṣẹlẹ̀ ló mọ rántí aláìyún èyàn rántí ẹ̀ téèyàn bá jí mi ò rò kó bóyá ṣẹlẹ̀ sẹ́ni ẹ̀kan rí naam tẹ́ mọ̀ n tí mò ṣe yìí ọ̀dà kí mo ti fi lálàrí abẹ́ ìkíyèsí bẹ́ẹ̀ lèyàkídíyà àmọ̀ra nǹka nẹ́mọ̀ gbogbo ẹ̀ ló ti wáyé gbogbo ẹ̀ ti wà recorded ìwọ wá dàárín àwọn ọ̀rẹ́ méjì rò rò tí ò bá sí nínú ètò káàrin wọn ó dá gbogbo torí ó ṣe kódà kẹ lọ bẹ gbogbo òsànṣẹ́ pátá wọn ò tún mọ fẹ́ràn ara wọn sí ni ìyẹn ní máa fi ni lọ́kàn balẹ̀ tá a bá ti gbọ́yé bẹ́ẹ̀ tó bá ti yé wa bẹ́ẹ̀ yóò bá bọ̀ wọ́n ní adánilóró agbára ní fi ń kọ́ ni èyí tó bá wá ṣe déédé pẹ̀lú bọ́lọ̀ wọn bá ṣe fẹ́ ni ṣùgbọ́n tí ò bá ti lè dọ́gba pẹ̀lú bọ́lá wọn bá ṣe fẹ́ gbogbo tẹ rí ẹ lọ́mọ ṣe kò ní rí bẹ́ẹ̀ torí pé ẹ lè dá sí ọlọ́run ọba ẹ lè dàrú <laughs> èyí tó bá jọba yẹn ó ti wà pé ọlọ́run fẹ́ ṣe bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ẹjá wo ọ̀rọ̀ ànábì Musa alayhi salatu wassalam Fir'aun ó ní gbogbo tí wọ́n bá ti bímọ ọkùnrin kí wọ́n máa pa wọ́n ìgbà tí ya Musa bí Musa alayhi salatu wassalam ó wá gbé Musa ó gbé sínú àpótí ó wá lọ sọ sínú odò kómi lè gbé e lọ kómi tí ẹ gbé e lọ́hún ó fi òun lọ́kàn balẹ̀ ju kán pa lójú òun báyìí ó bá gbé sínú odò bẹ́ẹ̀ ìgbà tó dò gbé e lọ bẹ́ẹ̀ odò ń wá gbé lọ sílé Fìràwọ́nà gan ibi tí ń gbé sá fún ibẹ̀ yẹn gan lodò wá gbé ọmọ yẹn lọ ọlọ́run ní tí kì í bá ṣe wípé ìyá Musa amúdúró ni iṣẹ́ fẹ́ fọ́njọ́ náà ọbẹ̀ pé àwọn ọmọ mi ni ṣùgbọ́n ọlọ́run ní amúdúró tókù tó bá sọ̀rọ̀ ń bẹ̀yẹn ọmọ yẹn lè lọ ìgbàtán wá mú ọmọ yẹn àwọn èèyàn wá sáré wá fáfẹ́ rẹ̀ pé àmọ́ ọmọkùnrin kan lẹ́yìn kù lẹ́yìn tó dògbé wá pé ah, ẹ lọ pàjáre ìyàwó fìràánù wá gbá ọkọ mi ọ̀wà mẹ́jà palẹ̀ yìí ọmọ yìí dàpọ̀ ọmọ yìí rẹwà a lè fi sọmọ gan lìyàkìdíyà lẹ́mà fún ọlọ́run ṣe fìfẹ́ Musa sẹ́mi wọn torí pọ́lọ́ mọ̀ pé ibi tí ó gbé gan nìyẹn ilé ni ó gbé ni ó tọ́jú ẹ̀ ni ó torí tó bá lọ wá láti ta lè mọ́ ìrìṣẹ́ yẹn ṣe ọlọ́run sì ti mọ̀ wípé o ní ó dojú ìjọba fìrànù gbolẹ̀ gbogbo òfin tó wá lò lórí gbogbo ọmọ tó kù ó dórí ti ẹ̀yẹ wọn ò ló musa wa ń gbélé ọlá ó wá ń gbégbé sí ayé ọmọ ọba títí tọ́lọ́run fi wá kádàrà ní ó dojú ìjọba fìrànù gbolẹ̀ tí fìrànù bá mọ̀ ni kò ní í jẹ́ wọn ó gbà sọ́dọ̀ ṣùgbọ́jọ́ tó ń sọ sínú odò ìbànújẹ́ ni òtútù ó mu ọmọ ngan nínú omi tó sọ sí ṣùgbọ́n gbogbo ẹ̀ náà fẹ́ lọ forí sọ bọ́lọ́run ọba ṣe fẹ́ kórí ni lóòrùn jẹ́ pé tọ́lọ́run bá bá wa tún ọ̀rọ̀ wa báyìí a jẹ́ mùsùlùmí a jẹ́ ni tó ń sin lọ kéèyàn máa dúpẹ́ tọ́ bá tó bá mi kò sí téèyàn fẹ́ ṣe tọ́ bá ní wọlé arúgbó ọ̀sun kò sí tó ṣe in tí ọmọ wù ọ́ ṣe gan nìyẹn lóòrùn jẹ́ pé gbogbo ètò pátá ọlọ́run ọba là kọ́kọ́ òun níbẹ̀rẹ̀ òun láàrin òun náà lópin gbogbo ẹ̀ ìyẹn wá jẹ́ kẹ́nìkan wá máa ṣe gàràwù kan sí mùsùlùmí ẹ̀ àkànlé mẹ́lẹ́ asàkàlù níbo níbo lásìkò gbogbo ẹ̀ náà ọmọ ẹsẹ̀ bọ́ọ̀sì lọ́sàn kankan lùgán ìtọ́lọ̀ bá ti ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀sẹ̀lẹ̀ sí ìyẹn ni wọ́n máa fìyàn lọ́kàn balẹ̀ torí pé èyí tó bá ti wá olùtọ́ ọkàn rẹ̀ ó sì tún balẹ̀ ó sì tún dúpẹ́ ó tún máa retí dáadáa míì ṣùgbọ́n pé ah àti lè sọ̀rọ̀ gan ó di wàhálà èyí tí mo sọ́jọ́ gba wọn ní nǹkan wọn wọn ní nǹkan o bọ́ọ̀ sọ nǹkan kan náà nǹkan yẹn ní ó ṣẹlẹ̀ lásìkò yẹn torí kò ti wà nínú bá a ṣe kọ́ ọmọ lànàbí mú ànàbí Ibrahim fi sọ pé wà láàká fún tó ṣeré kú nàbí ilà ẹ̀ṣẹ̀ àrọ́bí ṣàìhàn. ó lé mi ò bẹ̀rù gbogbo ń tẹ́ kó kalẹ̀ wọn yìí èmi ò bẹ̀rù ẹ̀ torí pé wọn ò lè ṣe nǹkan tí nǹkan bá wá ṣe mí èmi ànábì Ibrahim ilá yasá arọ́bì ṣàìhàn ajẹ́sí wípé nǹkan yẹn ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ òun ló fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pàápẹ́ tawhid òun lànábì Ibrahim sọ fún wa yìí òpin ẹ̀ nìyẹn tí òfin ní rú wa lójú ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ní wá sí àárọ̀ bí kulla shay'in ilma in tẹ̀lé nìyẹn torí kiri ká gbogbo nǹkan kò sí tí ó mà ló jẹ́ pé bí nǹkan kan bá ṣẹlẹ̀ bó ni màá ṣe gbà pé kò mọ̀ sí ajẹ́kẹ́ mo ti pè láláìmọ̀kan nìyẹn ẹ̀yin wá ń ta pápẹ́ lẹ Ọlọ́run tó dá mi pé bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ọba mi ó gbáàyè nímọ̀ lórí gbogbo nǹkan sórí yín ò wá pé ni pẹ̀lú tẹ́ ń sọ lẹ́nu ẹ̀bẹ́ ṣe gbẹ́ ẹ̀bẹ́ sàkílẹ̀ lè dáṣe afálá tàtàtà kàrò sẹ́ẹ̀wà ronú ni abẹ́ ìmọ̀ ọlọ́run ọba tí mo ń bá yín sọ̀rọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ yìí bí wọn nínú àtàwọn ìṣesí míì tánàbí Ibrahim tún wá ṣe nígbà tó tún wá dójú ẹ̀ anábí Ibrahim bá lọ sínú suratul anbiya anábí Ibrahim wá tiẹ̀ gbogbo sáwọn ó tiẹ̀ wo dànù sáwọn tẹ́ ní yóò ṣe mí nìkan náà ó wá yọ àkéṣí ó wá wo gbogbo ẹ̀ ó wá ní ìwọ tó dàgbà jù láàrin wọn ẹ̀ ó yá ìwọ gbà á ké lọ́wọ́ onísọ́tán ẹ̀yìn tẹ́lẹ̀ ń ṣe wá nìkan náà ni ìgbà wọn wá dé inú inú bí wọn ó sọ gbogbo ọ̀sá wọn di pútùpútù ó pín wọn sí wẹ́lẹ̀wẹ́lẹ̀ èyí tó dàgbà jù tó tóbi jù nú ẹ̀ ó wá dá sí wọ́n wá fìbínú sọ̀rọ̀ pé ta olórí ibú wo ló ṣe àwọn nǹkan yìí pẹ̀lú ọ̀sá ta ló dẹ́rù eléyìí wò

قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون إبراهيم ó kó àlámọ̀rí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó ó sì fi ìgbàgbọ́ rẹ̀ ọ̀hún hàn ní wọ́n fi sọ pé ká látara Ibrahim ọlọ́run bá jọ pé lákọ́dìká nílákun fún Ibrahim ó súwà àríkọ́sẹ̀ ń bẹ fún wa látara ànábì Ibrahim ó wá mú òsà ọ̀hún ẹnìkan wá ní ọmọ kan ń bẹ tán pè ní Ibrahim tí máa fẹnu àìdá kan òsà wa ẹ̀wà jáwádìí kó mọ́sẹ̀ kó ń ló dánrú ìṣesí yìí لقد فعلت هذا بآلهتنا يا إبراهيم wọ́n wá bí Ibrahim léèrè wípé ìrẹ Ibrahim ṣé wọ́n ló ṣe àwọn òòṣà wa bọ́sẹ̀ ṣe ń sojú báyìí ṣé wọ́n ló sá wọn sí wẹ́lẹ́wẹ́lẹ́. ànábì Ibrahim wá ní pé ó ṣe wá jẹ́mi lẹ́ ń bi ilé jìbẹ́ nìkan lẹ rí tó gbà kí lọ́wọ́ yìí ẹbí àgbà wọn yìí àgbà àyà yìí ló bínú sí wọn. anabi ibrahim wá ní fasi alóhùn ẹ̀ǹkanú èmi tẹ́ ẹ̀ wá ń bí ṣe jẹ́ ṣe bá wọn yíwà ń bẹ̀ nígbà tí wọ́n ń jà ẹbí wọn léèrè tí wọ́n bá lè sọ̀rọ̀ ẹ̀wùn tó fẹ́ fàyọ́ ń bẹ̀ ẹ̀yin ẹbí wọn tó bá ṣe pé wọ́n lè sọ̀rọ̀ ní ẹ̀hẹ́n gbogbo wọn bá wá wojú ara wọn. wọ́n wá ní ẹ̀bù láti wá fẹ́ ṣe báyìí ṣe èṣe pálábòsí ni wá báyìí ọmọ ọ̀rọ̀ tọ́mọ yìí sọ kalẹ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ìtànàbí Ibrahim mú sọ yẹn ó kó wọn sídà àwọn olórí àwọn ọmọ lẹ́yìn wọ́n ti ń rò pé ah, ọ̀rọ̀ tọ́mọ ni ṣùgbọ́n àwọn olórí àwọn kọ̀ọ̀kan wá ń wojú ara pé ìpa ń búra wá sí báyìí ní kété táwọn olórí ti rí pé ọkàn àwọn èèyàn ti fẹ́ yí padà kí ni wọ́n sọ wọ́n náà yẹ já foríkorí ọ̀rọ̀ wà torí pé wọ́n ti rí pé ọkàn àwọn èèyàn ti fẹ́ mọ́ mi wọ́n náà yá mi ti wà mi ti wà nukisu ala ruusi wọ́n foríkorí gbogbo wọ́n doríkodò báyìí pé ara òsà yìí náà ni òsà wọ́n ní ìwọ Ibrahim dákẹ́ ẹnu ẹ ìwọ kọ́ ló sẹ̀ máa sọ fún wa pé kíní yóò lè sọ̀rọ̀ àwa náà mọ̀ lè sọ̀rọ̀ ìwọ kọ́ máa sọ yẹn fún wa. àdábì Ibrahim wá ní tẹ bá mọ̀ pé kò lè sọ̀rọ̀ kí ló dé tẹ fi wá ń sìn nígbà náà in tó lọ gan nìyẹn ẹ wo hikma orí àwọn ànábì ọlọ́run máa ń pín ọlọ́run ò tiẹ̀ lè fi dìrìsà ànábì ọlọ́run láàfin ń bi àwọn ọlọ́mọ díẹ̀ léèrè pé ọgbọ́n ta a wá rí inú ọ̀rọ̀ ọ̀gá yín dà báyìí nínú àwọn ọ̀rọ̀ tó sọ kalẹ̀ èwo ló mọ́gbọ́n lọ́wọ́ tí ó fi wá já ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ó bá pé nílẹ̀ akáyè ìyẹn làwọn onímọ̀ jogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ẹni tọ́lọ́run bá fún ní máa mọ̀ lò yóò pé nílẹ̀ akáyè yóò pé lọ́pọlọ nítorí pé ti jogún ẹ̀ látara àwọn ànábì ọlọ́run anabi ibrahim wa ń sọ fún wọn wípé ńgbà ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀. ẹ ṣe tẹ wá fìfẹ́ máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn tọ́lọ́hún ntí ò lè ṣe yín láǹfààní kankan bẹ́ẹ̀ sì ni kò nínira kan lọ́wọ́ tó lè fi kàn yín àṣìọ̀ yín o wàlímọ́ tàbí ah ó mọ̀ Se fún yín o ṣe ẹ̀ wá ṣe làákàyè ni bí ẹ̀yin bàbá ẹ má bínú o ṣe ṣe làákàyè ni ẹ wà nábì Ibrahim ẹ òbí ṣe ń gbé wọn bọ̀ ṣé wọ́n ló ń ṣe ẹ̀mí kọ́ ẹ béèrè lọ́wọ́ ẹni tó bá yẹ kó lè sọ̀rọ̀ ni ẹ kó náà lè sọ àwọn kan wá ń rò pé àkótọ́ ah, mà ní àwọn olórí tètè pè wọ́n padà pé hàn sì báwọn náà mọ̀ pé kò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí ló fẹ́ máa sọ fún wa alágbára ń bẹ lára àyíngbà tẹ́ ẹ mọ̀ pé kò lè sọ̀rọ̀ kí ló dé tẹ̀ fi wọ́n ṣe tí ò lè sọ̀rọ̀ tí ò lè kó nira bá yín tí ò lè ṣe yín láǹfààní ọmọ ṣe fún yín o àti ń tẹ̀ ń sìn ṣe é ṣe làákàyè ni afálàátàn kìlú torí pé làákàyè máa jẹ́ kí èèyàn mọ kí ló tọ́ kí ni tí ò tọ́ lóbi jẹ́ kí gbogbo ẹni tí bá ti ń sọ tó tí ò tọ́ làákàyè rẹ̀ sún sẹ́yìn bẹ́yàn bá ti gbà pé mẹ́ta lọ lọ́hún òpin kankan ń ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn bá lè gbà pé òkúta lọ́lọ́run nǹkan kan ṣẹlẹ̀ sí làákà yẹn làákà yẹn lè pé ṣùgbọ́n nǹkan kan ti kọ́va làákà yẹn lásìkò yẹn àbí kí làákà yẹn gan kulẹ̀ ti yẹ lẹ̀ lára bí Ibrahim fi parí ẹ̀ kò sọ wípé àfàlà tata karun àfàlà tata kun àfàlà ta akínú mi ò rò pé ó yín pé tó pé jin tó pé orí yẹn pé jalẹ̀ orí mi lè pé kọ́mọ jalẹ̀ tọ́ẹ̀pọ̀ orí yín pé jálẹ̀ ó yẹ kẹ́ mọ̀ yẹ kẹ́ mọ̀ sin tí ó lè sọ̀rọ̀ wọ́n bá fi bínú sọ̀rọ̀ wípé a sì wá gbìjẹ̀ òsá wa kọlu harimu oní ẹ̀lọ dáná ẹ̀ náà ọyẹ ẹja àwọn wa ẹwọ nǹkan fúnra wọn kan sun ìmùná ìyẹn lọ́rọ̀ bá ń sọ àwọn wọn ò lè dáṣe nǹkan fúnra àwọn tí wọ́n ń jẹun ní díẹ̀ àwọn náà ni wọ́n ń gbèjà rẹ̀ àwọn ni wọ́n fẹ́ gbèjà rẹ̀ náà kọlu àrẹ̀kọ́ wọ́n ní ẹ lọ súnná ẹ mọ̀ wá gbàgbé bàbá tó bí ànábì Ibrahim ń bẹ ń bẹ níjọ́ náà gbé kọ́lẹ̀. tó bí ànábì Ibrahim ó ń bẹ ń bẹ níjọ́ náà wọ́n ní kan lọ sun ọmọ rẹ̀ ná ó náà sì farama ẹ wo ìgbàgbọ́ nínú òòṣà ọmọ tó bí ẹnìkan lọ súnná oná sì faramọ́ bẹ́ẹ̀ bí ọ̀nà àánú ṣe máa rí nìyàn àmọ́ dini lójú lẹ́ẹ̀fì rí bàbá míì ọmọ rẹ̀ tó borí yóò sì lè jáde nínú ilé gbé mo ní kó lọ́ka pàdé ọ̀dà kìíní bojú ọfẹ́ súnwó mi náà ni mọ́mọ́ wàhálà ní mo ṣe kí n tó tán high school kí n tó tán college school kí n tó tán kí nìkan ọwá di ẹlẹ́ àmúrí ọlọ́sẹ̀ yúnivẹ́sìtì ẹ̀gbọ́n rẹ̀ náà túndé náà tó kórùn gbà hánú bí kìíní ṣe ọ̀rẹ́ nìkan tó dánù bọ̀sí tó jẹ pẹ́sidẹ́ntì rí wọ́n lè jáde inú lé ní yóò sì lè wọn bọ́ta ẹ sì rí àwọn ọmọ rẹ̀ yí tán wọ pátá àwọn tí sòkòtò ń jábọ́ ń di rẹ̀ nínú àwọn ọmọ àwọn tí wọ́n lu tí lọ́kùnrin tán bá bí wọ́n lè wà bá àwọn ọmọ eléyìí wá ń kọ́ ọmọ tí àsìkò bí ni ọmọ táyé bí láyé ń pọ̀n ọ̀rọ̀ tí wọ́n àwọn yóò ní jáde ńlé ṣùgbọ́n àwọn tí ń ṣe tọ́lọ́wọ́ bá yẹn ni wọ́n gbogbo àti róbì tó sì sun gbogbo ìjábò ọmọ rẹ̀ ó dáná sun aláàjì sí ni ọ̀nà mi ò fẹ́ ní wọ́n bá ti wé scarf àṣejù lọ́lọ́wọ́ fẹ́ bá ti lè wé scarf ó ti dára mi ò faramọ́ dúdúdú èmi ò faramọ́ gbọ́dá èmi ò bá yẹbi black shoe lẹ́yìn náà máa wọ̀ àbẹ́wò ni tábàlá ti gbì kórìíra nǹkan sí yín lẹ́mìí túláàsì ẹ rẹ̀ náà ni iṣẹ́ ṣetán ni èṣù máa di àwọn èèyàn lójú lójú ọ̀nà anu ọmọ ànábì Ibrahim ń bẹ́ ń bẹ́ bàbá bá ànábì Ibrahim ń bẹ́ ń bẹ́ tá fi ní ká sọ ọmọ ẹ̀ wọ́n ní ẹgbẹ́ ẹ̀sùn nítorí wípé a ran wa lọ́wọ́ ẹ wo ibi ọ̀rọ̀ gan pa lágbára náà làwọn ẹ̀yà ẹ̀pìtú yín kan wá èyí tó lágbára yẹn kọ́ yọ kúkú sanabi Ibrahim àwọn náà ti mọ̀ pé wọn ò lè ṣe nǹkan kan nǹkan tó ń fa ilé ẹ̀yìn ìyẹn wá sẹ́ẹ̀ wá nírun òsà bí ìyẹn náà fi bá wọn ara wọn sọ̀rọ̀ gbogbo náà ni ara lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí lọ ségi wọ́n dé anabi Ibrahim wọ́n dé lọ́wọ́ wọ́n dé lẹ́sẹ̀ òun kà ń wò wọ́n ni torí òun ti kulẹ̀ sọ wípé ولا أخاف ما تشركون به إلا يشاء ربي èmi ò bẹ̀rù kankan gbogbo tẹ́ bá fẹ́ ṣe lọ ṣe tí Ọlọ́run bá wà bẹ́ẹ̀ bá sùn mí iná bí mo bá jóná ó ti wà ní àkọọ́lẹ̀ pé ibi tí ń kìí ṣe náà ni irọ́ ni tẹ́ rí ẹ ṣe ẹ bá mi wájú náà ni wọ́n bá dáná. قلنا يا ọlọ́run ọba ní àwa sọ fún náà ṣe báwa la níná ẹ̀yin lọ dá ni ìṣẹ́yìn ilẹ̀ níná ni ẹrú sin ọlọ́run ọba ni kò tó ṣe yọ́gbà yọ̀ǹda ọlọ́run ṣe ìjó nǹkan àbí mọ́jọ nígbà wá dáná tán wọ́n wá fi ànábì wọ́n fi iná yẹn gan kò ṣe súnmọ́ níbi tí wọ́n da tó lágbára dé wọ́n wá fi iná kànàkàn wọ́n jù sínú náà kó tó débẹ̀ ọlọ́run ọba ní àwa pàṣẹ ń tí ń jóòyàn lára aná kó di tútù kú ní bàrídá ọlọ́run ní àwa sọ pé ìwọ ọ̀nà kú ní bàrídá ọyá di tútù lójú ẹsẹ̀ tútù rẹ̀ yẹn kọ́mọ̀ tún di òtútù kọ́mọ̀ di ìnira torí pé bọ́lá wọn ṣe ní kó di tútù yẹn yóò di àìsàn ni àkíní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní di tútù ọlọ́run tún wá tètè fi kún wípé wasalaman ala ibra tútù rẹ̀ yẹn kọ́ máa jẹ́ tútù ac ní kọ́ máa jẹ́ nu cold room kọ́ máa jẹ́ wasalaman ala ibrahim kọ́ máa jẹ́ tútù bíbà téèyàn fi ac sára fanabi ibrahim wọ́n wá ń wò iná wá ń jó báyìí wọ́n wò ó ah, iná ti mú <laughs> wàsàlámù ala Ibrahim àwọn Ibrahim sí tó wá ń rẹ́rìn atẹ́gùn tó dáa tó wá ń fẹ́ sí nígbà náà jójójójójó tí wọ́n kò náà ìná Ibrahim bá tún jáde ń bẹ́ẹ̀ ọlọ́run ọba ni wọ́n dètè sí Ibrahim ọlọ́run ọba ni ọwọ́ wọn bólẹ̀ èròǹgbà àwọn òrí bí wọ́n ṣe fẹ́ nítorí pé kò sí nínú ètò tàwọn ọlọ́run pébi tí Ibrahim ó bá lọ nìyẹn bọ́lọ̀ ń ṣe wá ṣe fún Ibrahim ló ṣe ṣe fẹ́mi àti ẹ náà ẹnìkan ò bá ojú wọn kàn fọ́ ni bọ́ bá ṣe wọ́n ran wọ́n rán ẹ̀yìn àti àpáta bẹ́yìn bá forífà àpáta ẹ̀yìn lọ pápátá sì rélu ẹ̀yìn ẹ̀yìn náà ni ó forífà ọlọ́run ti parí ẹ̀ ètò tọ́lọ́wọ́n bá nìyẹn ìgbàlọ́wọ́n bá ìsọ pásìkò ti tó gbogbo tí ó jẹ sábà ó ti mọ̀ kò só kìí sọwọ́ ẹnìkan látọ̀dọ̀ tiẹ̀ ló ti wá nǹkan yẹn ni ó sábà bá a bá ti wá gbọ̀yẹn yé láyé ọkàn a sì balẹ̀ ìyẹn làwọn olówó wa nílẹ̀ gbogbo ẹgbẹ́ ni olówó mi bá jókòó lẹ́gbẹ̀ẹ́ yóò máa jẹnu kí lọ báyìí ah, bí àgbọ̀dọ̀ jókòó lásán ọ̀tán tí ò ikú àwọn tó ní lánàá dà ìyẹn ni ò jẹ́ kí a lè dúró tọ́lọ́n nítorí pé tàwáhídì yẹn ò yé wa àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn láwọn níjọ́ kan kí ní kàwáyé ṣẹlẹ̀ ó mọ̀ ṣẹlẹ̀ ẹ̀ ń gbà náà wá ń kọ́ bí ò bá ti sínú àkọọ́lẹ̀ rẹ̀ kò ní ṣẹlẹ̀ tó bá sì ń bẹ nínú àkọọ́lẹ̀ kódà bẹ́ẹ̀ lómi kan fàtẹ́gùn sí lásán báyìí yóò bọ̀ wálé kìámà torí pé ti wà nínú àkọọ́lẹ̀ pé lágbájá ni ó pa á ó ti wà ní akọ́lẹ̀ ìbọ́lọ̀ ń ṣe bẹ̀rẹ̀ rẹ̀ bíṣẹ̀ mi rẹ̀ ó ṣe rí nìyẹn àwọn abẹ̀lọ̀ ń kọ́lọ̀ ń mọ́ fi wá sí sábàbí aburú torí pé ìtọ́lọ̀ ń bá tún fi sábàbí aburú kí ya rẹ̀ ó lè pọ̀ ní níwájú ọlọ́run bẹ́yàn bá ti wá gbọ́ yẹn yé ìfọ̀kànbalẹ̀ ó wà fún yàn ọkàn rẹ̀ ó wà balẹ̀ kò wá ní sí wàhálà kankan fún ọ bọ́ bá lè nǹkan kan bọ́wọ́ rẹ bá bá ọlọ́mọdún bọ́bá lé nǹkan kan bọ́wọ́ rẹ̀ ọ̀bá bá ó wò ọlọ́run ó ní tọ́lọ́run fi ṣe ẹnìkan ò ṣe mí bẹ́ẹ̀ni kan bá rẹ̀ àwàlà sí àwàlà jọ bó sì nǹkan kọ lù ọ́ èyí tí ti ń ṣe láti ẹjọ́ ìṣèwọ̀ ló ṣe èyí tí ò sì jọ bọ́ sí yẹn ó ti yé ó lè jẹ́ pé oore náà ló fi ṣe fún ọ lórí pé kó má bọ́ sí ọlọ́run bá nímọ̀ lérí gbogbo nǹkan ète tí wọ́n wá láwọn fẹ́ dá lórí ànábì Ibrahim tánà Ibrahim sọ pé èmi ò bẹ̀rù gbogbo tẹ́ àyàfi tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé yóò ṣẹlẹ̀ sí mi wasi'a rabbi kulla shay'in ilma. wasi'a rabbi kulla shay'in ilma. torí pọ́lọ́wọ́n bá mi ó gbáàyè ní mímọ́. afala tatadhakkarun. èéṣe tọrọ wáyé yín rí èéṣe tẹ́ ronú èéṣe tẹ́ gbá wá sí nínú bọ́lọ́wọ́n bá ṣe máa ń ṣe gbogbo ètò ẹ̀. wa kayfa akhafu ma ashraktum. anábì ibrahim ní ẹtì ẹ gbọ́ rí báwo lèmi ó ṣe máa bẹ̀rù sáyín àbẹ́ ẹtì ẹ ni wa kayfa akhafu ma ashraktum báwo lèmi ó ṣe máa bẹ̀rù ma ashraktum ntẹ́ ń papọ̀ mọ́lọ́hún ọba. wala takhafuna annakum ashraktum billah ma lam بالأمن إن كنتم تعلمون ولا تخافون أنكم أشركتم بالله وكيف أخاف ما أشركتم به lèmi ó ṣe bẹ̀rù sáyín ẹ̀yin gan ló yẹ kẹ́ bẹ̀rù pé hìn àmọ́ ń pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn ẹ̀yin gan ló yẹ kẹ́ rò mọ́ ba ẹ wá ń sọ pé kí n bẹ̀rù ẹ̀yin ló yẹ kẹ́ rò mọ́ ba pé ee bẹ́ẹ̀ bá lè kú lórí èyí tẹ́ wà ń bẹ̀ yìí ẹ dágun torí pé wala takhafu ẹ̀yin ò sì bẹ̀rù anakun aṣọ́rọ̀kùtùn billah ẹ bẹ̀rù pé ẹ ń pa ẹ ń pa nǹkan mí papọ̀ mọ́ lọ́hún. in tó ṣe wípé ẹ̀ẹ́lẹ́rìí kankan tẹ́ ẹ lè gbẹ́sẹ̀ lé lérí lérí wípé òsà lọ́lọ́hún kò sáwújáde kankan fún yín lérí ẹ̀ ẹ̀yin náà mọ̀ níbo lọ́lọ́hún ọba ti sọ fún yín kò sá lọ́lọ́hún níbo ni ẹ ti rẹ́rìí pé gìtẹ́ géun pọ́lọ́ ni ma lam yunazzil bihi alaykum sultan àwùjáre kan wa wá báyín látọ̀dọ̀ ọlọ́run tó fẹsẹ̀ yín rinlẹ̀ lérí pé ń tẹ́ ń ṣe yẹn da ẹ̀wù sì báyín ẹ̀yin wá ní kébì ọmọ bẹ̀rù ẹ̀yin ló yẹ kẹ́rù ó bá. ta wá ló tọ́ sí fọkànbalẹ̀ láàrin àwa méjèèjì ta ló yẹ kọkàn rẹ̀ balẹ̀ ṣé mi kí n fọkànbalẹ̀ ní àbẹ́yìn lẹ́sìn máa rí pé gbogbo àwọn alálìjọ́ gbogbo àwọn tó bá ń pa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ́hún tí wọ́n fi fayé lẹ̀ kí sí fọ̀kànbalẹ̀ ní ìgbésí ayé wọn ẹrù lówó mi yóò kọ́ ilé kò ní lè súnbẹ̀ bọ́bá kọ sákùrẹ́ ń bí bọ́bá wà lákùrẹ́ láago méjìlá ẹgbọ́dọ̀ pákùrẹ́ ní ó sùn kò gbọ́dọ̀ súnú ilé yẹn ìfọ̀kànbalẹ̀ dàjẹ́ mọ́ bẹ́ẹ̀ lómi bọ́bá sùn bọ́bá sùn lẹ́gbẹ̀ẹ́ olówó mìíràn wọ́n bá jí lóru hànà bí ó bá ṣe hànà tó fò dédé wùwù báyìí ṣé kò sí kankan ah, kò sí kankan kò sí kankan kí ló dé ìwà ló sì sùn tó hàn án ló ń tiẹ̀ yìí nígbà tó òde nǹkan kan mọ́nu kan bọ́ọ̀dù ọkàn rẹ̀ ó balẹ̀ ṣùgbọ́n àwọn ọkàn wọn kì í balẹ̀ àwọn náà mọ ibi táwọn tí wọ́n ta kókó ẹ̀ sí wọ́n ti mọ tí wọ́n fẹnu jẹ wọ́n ti mọ àdéhùn tí wọ́n gbé wọ́n ti mọ àwọn tí wọ́n bá jẹun papọ̀ wọ́n ti ma àwọn tí wọ́n bá dówò papọ̀ ọkàn wọn ò lè balẹ̀ ẹ̀rù ma bà wọ́n ní lọ́sàn ẹ̀rù ma bà wọ́n ni lóru bá bá fẹ́ kan àti gbé adọ̀ràn ṣùgbọ́n wọn bọ́ jáde ọbọ̀ ọmọ sí fàájì lọ bá yìí tún dalẹ̀ ọba tún dé lọ sí lọ́run lọ anabi ibrahim wá ń sọ fún wọn wípé fa ayyul fariqayni ahaqqu bil amn. fa ayyul fariqayni ahaqqu bil amn. èèyàn ò mọ iyì àǹfààní ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ níbi kéèyàn ó gbọ́ lọ́wọ́n bá yé kéèyàn ó gba ọlọ́wọ́n bá lálágbára kéèyàn ó mọ́ lọ́wọ́n bá nìkan lọ́lọ́run ìfọ̀kànbalẹ̀ tó tó òsì ẹlòmí ń bẹ wọn ó ti sọ owó rẹ tó ní ọdún mẹ́wàá ló fi lò ó ti wá lò ó ti pé ọdún kẹjọ yóò wà misbehave gbogbo ẹni tó yẹ kó bí àdákùn ẹjá gbọ́nà ẹ̀ tí ẹmọ ṣẹlẹ̀ àmọ́ àwọn ọmọ ṣẹlẹ̀ ó kò sù mẹ́fà ọ̀nà àdádì wọ́n sì sẹ́ gbé ọkọ̀ kan bọ̀ láti abroad bẹ́yẹ̀ ní interest ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni mẹ̀kúnnù ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ wọn lọ́dún méjì lòun ó lò tí ó lò láyé èyí tó kù tí mẹ̀kúnnù yìí lò kò tó sùn mẹ́fà mọ́ láyé ṣùgbọ́n ó bà òun fàájì ti kiri ṣùgbọ́n wọ́n ti gbọ́ pé ọdún méjì ni ọkàn ti ọba lẹ̀ mọ́ ṣùgbọ́n mẹ̀kúnnù ẹ̀kọ́ ìwọ̀ pé ń kọ́ ó jẹ́ ìlànà ṣùgbọ́n kọ ọdún méjì bọ́bá sùn kò ní rọrùn sùn mọ́ bọ́bá wúkọ́ jù ah, ah, àkótí dénú ọkàn ò ní balẹ̀ mọ́ àṣẹ níbi kéèyàn ó di ọlọ́run nìkan mú ibẹ̀ ní fọkànbalẹ̀ wà ibẹ̀ ní balẹ̀ àyà wà ẹ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí yín ẹ wo gbogbo àwọn tó ń bẹ nípò ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi ẹ máa rí wọn ọkàn wọn ò ní balẹ̀ ìbàlẹ̀ àyè ò ní wà fún wọn bá bá sọ̀rọ̀ gidi ká tó parí ọ̀rọ̀ yẹn wọ́n gbúdọ̀ sọ̀rọ̀ burúkú ta yóò fi kórìíra wọn nínú mọ́jẹ̀mú tí wọ́n dá pẹ̀lú àlìjẹ̀nú ni ẹlòmíín lè ń bẹ ó lè múra tán àlìjẹ̀nú ó fún wípé bàtà tí ò wọn ni kó wọ̀ jáde kò sí tó bẹ́ẹ̀ ó gbúdọ̀ yóò ní bọ́n ní tó gbà lónìí nù bẹ ọlọ́run ló mọ gbúdọ̀ nǹkan kan lẹ̀ lọ́sẹ̀ẹ̀sẹ̀ ó ti ṣe ṣe tọ́ba wa gbàgbé bí ọba rí ṣe àbá kan sọ yẹ ẹ torí àwọn ọmọ alùsùnà kò yé wọn lójú ọmọ sọ bẹ́ẹ̀ èwo ni àmọ́ ń bẹ̀ èwo láàrin ń bẹ̀ ànù ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti dúró lérí ẹ̀yìn ó padà sọnù ẹ̀yìn ò sì ní mọ́ ọlọ́run abẹ́lọ́wọ́n bá ń tó bẹ̀ kọ́lọ̀ mọ́ sí wa lọ́nà òun ló fi jẹ́ pé yín ló yẹ kẹ́rù ó mọ bà yín pẹ̀ ń pa nǹkan mí papọ̀ mọ́ lọ́hun fa ayul fariqaini ahaqqu bil amani. fa lẹ́ni tó yẹ ká fọkàn balẹ̀ láàrin àwa àti yín sáwà ló yẹ kọkàn wá balẹ̀ ní abẹ́yìn tẹ́ ń pa nǹkan mí papọ̀ mọ́ tó yẹ pé tẹ́ ń pè ń tí ń tẹ̀lé yín náà ni ó kó bá ni oníjọ́ kan yóò balẹ̀ àwa nífọ̀kan balẹ̀ nínú ọlọ́run ọba tó dá wa. tẹ́ ẹ bá mọ̀ n tá ń sọ yìí ibẹ̀ lòdodo wà kíkó wa padà sọ́dọ̀ ọlọ́run ká dúró tọ́ ọlọ́run ká gba ọlọ́run lọ́kàn ṣoṣo ká mọ ọlọ́run lọ́kàn ṣoṣo ká mú ọlọ́run lọ́kàn ṣoṣo gbogbo ń tó bá dé ní dáadáa ká fi tì sọ́dọ̀ ọlọ́run èyí tó bá wá tọkàn bá kọ̀ ká gbà pé kò sẹ́yìn ọlọ́run ọlọ́run ọba mọ̀ sí i káwá da gbogbo ojú àlámọ̀rí wa kọ lọ́hún ká pè ní kọ̀kọ̀ ká máa pè ní gbangba ká pè ní gbogbo gbà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́hun ànábì ní sallallahu alayhi wa sallam wípé wala wishtama'at wala wishtama'u ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu laka táwọn ènìyàn kan bá kóra wọn jọ wípé àní lágbájá ọmọ lágbájá sẹ́ àṣì ọ láǹfààní àṣì ní mọ̀ṣì ọ láǹfààní èèyàn dáadáa bàbá tó bí ọ àṣì ọ láǹfààní ọjẹ báyìí ọjẹ báyìí ọlọ́run ní wọn ò lè rí nǹkan kan ṣe àfi tó bá ti wà nú àkọọ́lẹ̀ pé yóò jẹ́ tiẹ̀ láǹfààní ìdí nìyẹn tó fi jẹ́ kí gbogbo ẹni tọ́lọ́run bá lò ní sábàbí dáadáa fún ẹ̀dá ọmọlàkejì mọ́ gbéraga mọ́ sọ pé tí èyí bá ṣe wọ kò ní jẹ́ ní tó jẹ́ yẹn ìwọ ló yẹ kó dúpẹ́ ọlọ́run kan lò ọ́ ní sábàbí ni bí ó bá lò ọ́ yóò lọ ẹlòmíì torí pé ti wà nú àkọọ́lẹ̀ pẹ́ nìyẹn máa jẹ́ bẹ́ẹ̀ ìwà ní fàdí ẹlòmíì tó bá ṣe dáadáa fún yẹn yóò pé kalẹ̀ bẹ́ẹ̀ ìwọ tí èyí bá ṣe pàwọ́ àtàjọ ojú láyé ìran bá bá tiẹ̀ wò náà ó sọ̀rí kò dùbá yọ ọmọ farabalẹ̀ gba ọ̀rọ̀ yẹn torí pé òun náà mọ̀ pé àwọn yẹn nínú gbèsè ayé o ìran bá bá tiẹ̀ wò ló jìyàn rẹ̀ àwa tó fara nù àfàọ́ nínú ẹ̀rẹ̀ àmú ọ jáde ọ ká lè mọ̀ ọ tọ̀ náà ni náà ni tó bá èyí tó sì sọ yẹn ká lọ́lọ́run ọba tiẹ̀ lọ ní sábàbí dáadáa fẹ́ ni o sì ti balada rẹ jẹ́ níwájú ọlọ́run bọ́lọ́run ọba ọba lọ yóò lẹ lòmíì torí pé ó ti wà nú àkọọ́lẹ̀ pẹ́ nìyẹn ó jẹ́ bẹ́ẹ̀ ìwọ́lọ́ yẹ kọ́ ọmọ dúpẹ́ pé mo mọ̀ dúpẹ́ ọlọ́run lòmí sábàbí dáadáa fúnfẹ́ níbẹ̀ gbogbo ẹ ti wà nú bọ́lọ́run ọba ṣe kọ́ báwọn èèyàn kan sì panu ọ̀pọ̀ tán kóra àwọn ìjọba wọn fẹ́ fa burú ṣe ọ́ ẹ́ lam yadurruka bi shay'in illa bi shay'in qad kataba Allahu alayka aburú kan ò lè ṣẹlẹ̀ sí ọ àyàfi òǹdíwọ̀n tọ́lọ̀n bá ti ní yóò ṣẹlẹ̀ sí ọ tó ti parí ṣáájú kó tó dá ọ tó bá wá ṣẹlẹ̀ àwọn yorùbá àwọn alájọ ṣẹlẹ̀ <laughs> àwọn kan ó ti wà kódà bí wọn ò panupọ̀ tẹ́lẹ̀ nǹkan yóò ṣẹlẹ̀ lásìkò yẹn náà àwọn ìgbàgbọ́ yìí tá a bá gbọ́ yé jàmọ́ èyí ó fìfọ̀kànbalẹ̀ lọ ayé torí pé ilé ayé ó kún fún dàmú ó kún fún àdìtú ó kún fún tí èyàn ó ròròròrò títí tí èyàn ó tún pàtì tí ò ní yéèyàn ṣùgbọ́n bí èyàn bá ti gbọ́ yé bá ṣe sọ yìí ọkàn ẹni a sì balẹ̀ àyà ẹni a balẹ̀ èyàn á fi ìfọkànbalẹ̀ lò sẹ̀mí èyàn bí èyàn bá rí jẹ ọkàn rẹ̀ ó balẹ̀ bí èyàn ò rí jẹ ọkàn rẹ̀ ó balẹ̀ bó o ní ọkàn rẹ̀ ó balẹ̀ bó o ní ọkàn rẹ̀ ó balẹ̀ ṣùgbọ́n tí ń tà ń sọ yìí tí o bá ti sínú ọ̀rọ̀ rẹ̀ olùyẹ̀ dààmú púpọ̀ látara àdí eléyìí eléyìí ni kókó tí ó jáde nínú wá sí tafsir wa lẹ́nu abẹ́lẹ́ bá ní tóbi rẹ̀ ọlọ́run mọ́ṣẹ́ àjẹ́ kó yẹ wájú bá ṣàlàyé ẹ̀ lọ kalimatani khafifatani ala lisani thaqilatani fil làákà owó ọ̀rọ̀ ìjọba bàjẹ́ ìlú owó ọ̀rọ̀ ìjọba ìjọba ìlàjìjọ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ àfẹ́fẹ́ àkókò ní pé a ń gba lọ́wọ́ àwọn ìbéèrè. alhamdulilayi wa salam ala rasulillah ká bẹ̀rẹ̀ láti bí ìbéèrè tí ó kàn yìí obìnrin tí ó ṣe nǹkan oṣù níjọ́ àràfá ṣé yóò lọ àràfá àbí ò ní lọ yóò lọ tí nǹkan mìí bá tún bẹ lẹ́yìn nǹkan oṣù torí pé ànábì ni alhajjú àràfà kókó ni àràfà níbi iṣẹ́ hajj ẹni tó bá ti mí ìṣẹ́ kò síṣẹ́ hajj lóbi jẹ́ pé ẹni tí bá ń bẹ lọ́sípítù wọ́n lọ gbé wọn wá ẹlòmíì rọ́bà omi tó ń fà sí lọ́wọ́ báyìí lẹ́rìí ni ó fi dúró láràfà táràfà ń bá parí wọ́n dá padà sọ́sípítù gbogbo èyí tó kù fúyẹ́ ẹ dá padà sọ́sípítù so ọ̀rọ̀ wá sọ pé mò ń ṣe kò sọ̀rọ̀ nǹkan oṣù lélẹ̀ ẹni tí ó tó àyàfẹ́ ni tí condition ẹ̀ bá burú jáì tí ọmọ tí ń ṣe mọ́ nìkan ni wọ́n ní gbé wá tó ti wá báyìí so òbí yẹn ṣe jẹ́ nìyẹn bákan náà almikot ihram nínú májẹ̀mú nínú orígun hajj orígun hajj àti umura bákan náà ni àyàfi àràfá nìkan náà ló yàtọ̀ lẹ́yìn èyàn gbogbo àwọn nǹkan tó kù bákan ni so ti yé báyìí òfin tó de ihram níbi hajj náà ló de ihram níbi kíni o níbi umra so ti yé báyìí gbogbo ọ̀ràn téèyàn lè dá látara ihram lásìkò hajj béèyàn bá dá lásìkò umra náà èyàn sàtara nǹkan yẹn náà hada wallahu ta'ala bákan náà ẹni tó jẹ́ kọ́pà ṣe ẹ ráwọn báńkì kọ́lọ̀ ó sàánú yín àwọn mọ ọgbọ́n kí a mọ rẹ́sùn dànù owó ọgbọ́n ìrẹ́ni níkàjẹ́ wọ́n ti mọ̀ wípé àwọn kọ́pà direct báńkì ló mọ̀ sanwó wọn sí wọ́n fi sọ pé a mọ̀ bá dájọ́ ọ̀run kálukú náà obìnrin ní ah, bá ní kí máa dá fúnra mo lè máa náà tí ẹ̀mọ̀ pé èèyàn ó rò pé dáadáa ni wọ́n yọ 5000 ní tiẹ̀ ẹ̀yìn almost be 5000 náà wà ní báǹkì kan 5000 lórí owó ti yín ẹwọ tí ó jẹ́ wọ́n wà lọ invest ẹ̀ business èló ni 7% ìdán fún ọ èló ni nínú tí wọ́n máa rí àbòsí nìyẹn ọlọ́run nífẹ̀ẹ́ sí kí ni wọ́n lè ṣe tó bẹ́sìn mu Mr. Kokori náà wọ́n ń san 20,000 fún olóṣooṣù a máa yọ 20,000 nínú owó rẹ̀ kájọjọ máa fi ṣe business mo wá rò pé mi ìgbà ẹbá fowó mílẹ̀ ìmọ̀lówó mo gbà ẹjá jọ máa ṣe on what percentage láàfin máa pín profit kìí ṣe pé ẹ̀kan fún mi níye kan tá a bá tí ẹ pé ten percent nínú hundred naira ó yàtọ̀ sínú one thousand naira ten percent náà ni ṣùgbọ́n yàtọ̀ ten percent hundred naira lónìí ten percent one thousand lónìí ten percent one million lónìí so ẹ sá pè ní percentage ṣùgbọ́n wọ́n mọ̀ fún wọn ní twenty five naira ẹ̀fẹ̀ ìjọ bá rí ju tó tù yẹn náà lọ yẹ náà ló mọ̀ fún àbòsí ni wọ́n ń ṣàbòsí fún yẹn so ti yé àbòsí ńlá òun ni táwọn bá mọ̀ pé àwọn ọ̀bẹ alábòsí ni wọ́n gbogbo ẹni ló gbà á àti wá sí ibi kankan ẹ̀yàn àfà ṣe mọ̀ pé àwọn tá a lọ rí ìdí báńkì ẹgbẹ́nu yìí ó lè níyìn kí ni gbogbo èèyàn máa ń tó ráìtì ọlọ́run ni wọ́n máa ń sọ wípé innamal bay'u mithlu riba ahallallahu al-bay'a wa harrama riba ẹ máa sọ wípé riba bí business náà ni kì í ṣe business ọlọ́run ṣe business lẹ́tọ̀ọ́ kò sí iye téèyàn ò lè rí gẹ́gẹ́ bí profit téèyàn bá ń ṣe business Islam takò ṣùgbọ́n rìbá irú yẹn sì rìbá nìyẹn ṣùgbọ́n owó yìí tẹ́ tùjọ iye ẹ̀yìn corpus à ń ṣe bísínẹ́sì iye profit tá a bá rí lọ́dún àjọjọ pin báǹkì ó mú iye báyìí báǹkì máa mú sixty percent forty percent tó kù a máa pín lérí owó ẹ̀yìn rí profit nìyẹn Islam ò takò àjọṣòwò ni àádẹ́mọ̀rú òwò wo ni wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n wọn ò rẹ́dí láti lè wọn ò ní accept yẹn so ti ṣètò pé places ń tẹ́ gbé nǹkan wọn lé lórí ó yàtọ̀ sí èyí sọ yẹn so irú owó yẹn tán bá fi kún àárọ̀ mọ̀ náà ní owó wọn tó ti yé èyí tó fi ń ni pé ẹ má bá ń dájọ́ bá ń kówó mi tó ti yé ẹ má bá mi dájọ́ àlàúmọ̀ ìlà àyàfi tán bá wípé a bọ́ owó rẹ ṣùgbọ́n wọ́n máa san owó kan fún wa lórí pé abọ́ mójútó owó rẹ̀ ẹ̀yìn náà masala kan so ti ìyàtọ̀ ń bẹ láàrin mudoraba àti alwadi'a alwadi'a ni pé owó mi yí o bá ń kó pamọ́ kódà nínú ṣẹ̀ríà èyàn gbúdọ̀ gbá nǹkankan 50,000 ẹ bá mi kíìpù ẹ̀ mọ́gbà ò gbúdọ̀ gbá nǹkan 50,000 yẹn tó bá wá sọnù àbí olè wá fọ́lé kọ́lọ̀ kó sọ wọn bẹ̀ wọ́n jí owó yẹn lọ ẹni tó lówó kò lè gba nǹkan kan lọ́wọ́ yẹn tí wọ́n bá rí wípé kì í ṣe pé èèyàn mọ̀ sí bóun yẹn ṣe sọnù nítorí pé aslan gan náà dáadáa lèèyàn ṣe ọlọ́run ní fama alal muhsinina min sabil ẹni tó ṣe dáadáa ò lẹ́ṣẹ̀ pẹ́tọ́ bọ́lọ́n ṣe kádàrá ẹ̀mí kẹ́kọ̀ọ́ náà ló kó lọ́wọ́ bí ó ṣe sọ̀rọ̀ yẹn àmọ́ tó bá ti ń gba iye ṣáàjìsì kan pé mò ń bọ́ mójútó bọ́wọ́ bá sọnù kọ́dà káwọn olè bá fọ́lé ẹ̀ dákun bá ń gbé owó because o gbowó pé òun bá mi mójútó owó yẹn owó tó o bá sì ń bá mi mójútó tó ń gbowó ṣáájú sí lérí ẹ̀ bí mo ní mo fẹ́ lò lọ́la kò gbúdọ̀ dọ̀tún la ẹ sùúrù náà ẹ ṣe ah ṣe sùúrù kíni ṣe bó ń gbowó sẹ́rẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ó ti fọ́pọ̀ mọ́ra wọn ló fi jẹ́ pé ìwọ́tọ̀ bá rí pé ti fẹ́ dàrú mọ́ lójú ọ bẹ́tà ní ẹ bá ń kówó mi so ti yé ìyẹn ló fi hàn lọ́kàn balẹ̀ jù ẹ ṣé ká lọ fún àwọn mọ́là ṣé mọ́là nìkan ní tọrọ owó ni ẹ bá sọ pé mọ́là bí gbàtà ń yẹpẹrẹ haúsá ni àwọn yorùbá ní tọrọ owó náà wà tó ti bọ́bá ní àwọn aláìní ṣùgbọ́n lọ fún mọ́là bí ẹni pa àti fẹ́ sọ ìtumọ̀ aláìní di mọ́là mọ́là mùsùlùmí yìí gbólóhùn àpọ́nlé ni tó ti yí wa báyìí so èyí tó dáa jù ní pé má bà wọ́n ṣe é gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé tí wọ́n máa tẹ́sì sọ tẹ́sì MTN kọ ọ̀yá five naira ọ̀yá fifty naira tó bá dá padà ó fi san seventy naira ìrì bá ń gbogbo ẹ̀ àbẹ́ ìmọ̀ yáwó MTN ń ṣe Glo ń ṣe àwọn èrè sọ pé ètò èèyàn yá ni kéèyàn ó dá padà hádàhùwà èló lẹ fẹ́ yá lọ́wọ́ MTN tó tòsí tí èèyàn bá sàwọn olè ta ló lè mọ̀ pé sim card MTN ó lè dọ̀fẹ́ láyé twenty five thousand naira sim card ẹbí wọn sì kọ́ àwọn ìjọba ló kó wálé wọn lọ́wọ́ àwọn ni wọn kó wálé wọn lọ wọn sì jẹ́ MTN wá sọ pé thank you Nigeria ah, ah. Ah, ibi tá a bá dé yìí bàbá torí nǹkan mí jẹ mọ́ lára yín so wọ́n ti láwọn tí ó mọ̀ bá wọn ronú àmọ́ tún yáwó òun ó tún gbèlè èwo làbúrò tó gbèlè bí n bá ya ebi ẹgbà tí ẹ pa padà sọ àpọ̀lọpọ̀ àwọn èèyàn kíyèsí nǹkan yẹn àrìbá lọ ń jẹ yẹn o rìbá lọ ń san yẹn ọ̀rọ̀ yóò yàtọ̀ sẹ́ni tó lọ yáwó nìkan náà ọ̀yá twenty thousand wọn ló fi san twenty five thousand ìyá ọ̀rọ̀ yóò yàtọ̀ ẹni ẹni kẹ ẹ torí pé èèyàn lè wà níbòmíì kó há kéèyàn mọ́ ní kírẹ́díìtì kéèyàn mọ́ ní bẹ́ẹ̀ náà lẹni tó lọ yáwó náà ìṣòro náà ní kọ̀ǹdíṣàn the same thing náà ni kò sí yàtọ̀ ń bẹ̀ rìbá ni rìbá ń jẹ́ sotiye ẹ dákun ẹ dá jìnnà sí kí lorúkọ ọdún wo náírà ẹdọ́ wo ni amalgamation eh, nàìjíríà ninety kìíní gbogbo èèyàn lọ́mọ wọn ò ní ẹni tó bá lè test yẹn nineteen fourteen wọ́n fún ẹ wá wo èèyàn tó test millions ẹnìkan ni ó wàá jẹ tó bá ti ra ayọ bíi five hundred five bíi five hundred thousand fẹ́ nìyẹn the remaining owó tó kù wọ́n dà sápò ní táǹpẹ̀ ń tẹ́tẹ́ nìyẹn àárí gáárí adẹ̀ ní gáàní so ẹni tọ́rọ̀ bá ti yéèyàn gbogbo kí ni yóò máa kò dojúrú fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹni tó lọ ń gbẹ́ sàárè òkú tó há síbẹ̀ tó kú sókù lọ́fẹ̀ẹ́ júmọ́ ni ìṣẹ̀lẹ̀ ìlòbù ló ti ṣẹlẹ̀ nílòbù ló ti ṣẹlẹ̀ àwọn ìmáàmù lòbù kété àsìkò tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ mo wà nílòbù lọ́dọ̀ ìmáàmù ìlòbù ìmáàmù ìlòbù wa ń sọ ọ̀rọ̀ yẹn ẹnu ìmáàmù ìlòbù gan mo ti gbọ́ pé kì í tún ṣe itẹ́ lágbo olé ni lẹ́fìmọ̀ pẹ́ ni yẹn ti ṣe tipẹ́ agbo olé ṣe ìpàdé mi ò ní ẹ má lọ sìnkú sítẹ́ o ká má jìgbọ́ agbo olé gan lélẹ́yìí náà wọ́n kankiri sáré kéwù ẹ̀yin ò dí àwọn oníṣẹ́ lọ́wọ́ ìbáwọn kan ìbáwọn bíríkìlà náà náà bó ṣe lẹ́mọ̀ lọ ra padlọ́ọ̀kì ọ̀dọ́ ẹni tí ń lọ ń wòkú ní tàn rẹ̀ jẹ ni òkú ti lọ díẹ̀ bọ́ bá jẹ́ ni ire ó ti lọ pàdé orí rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bọ́ bá jẹ́ ni ibi èyí ò ọmọ ìjìyà rẹ̀ lọ́dọ̀ la lè sọ lórí bó ṣe kú síbẹ̀ ẹni tí ń rìn lọ tó ṣubú tó kún tí nǹkan kan ò sí àbẹ́ẹ̀ rí yẹn rí àsìkò tọ́lọ̀ ní ọ̀tán ibi tó ka mọ́nu ẹni tí bẹ̀lẹ́ obìnrin tó kún kọ́ kìí ṣe pọ́kùn kankan lọ́pàá ibi tásìkò rẹ̀ tí ó ṣe kẹ́yìn ibi tó ka mọ́nu kọ́lọ̀ kó sàánú wa so ibi títí ẹ̀ tán sínú sáàlé kírun sí la tó bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni a lè kírun sí la torí pé n tó ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni nabushul kubur kabiratu minal kabair ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ṣé òsò yẹn di kèfèrí àwọn oníwà kírun sí la ìmáàmù ìlú ògbúdọ̀ kírun sí la ìmáàmù mọ́sáṣá àdúgbò ògbúdọ̀ kírun sí la ẹ̀wá àwọn ọmọkàtà ń gbá bọ́ọ̀lù ọ̀yà ẹ̀ ọ̀yà sàlẹ̀ sàwọ̀ ẹ̀wá kírun sí kù dáàbò ilé yẹn kírun sí la ẹ̀yà dàpọ̀ àwọn ọmọ tí ń ta kẹ̀kẹ́ ọ̀yà ẹ̀yà sọ ọmọ bẹ́ẹ̀ ṣe ṣe tiẹ̀ nù ṣùgbọ́n ẹ kírun sí i lára ìdájọ́ ohun tó wáá ṣe òun ó kú òun kò kọ́ ọlọ́run níbi tó tán sí òun ọlọ́run kò sọ wá ń bẹ̀ so mo rò pé bí àlàyé ìyẹn ṣe jẹ́ nìyẹn wallahu alam náà irọ́ àti dáhùn èyí táwọn tẹ̀ràn mi létí rẹ̀ ni tálà àti dáhùn béèrè rẹ̀ pé ẹni tó pe ànábì ọlọ́run ní àtọ̀ ah, ọlọ́run kò sàánú wa ọ̀rọ̀ tó lágbára ni o ọ̀rọ̀ tó lágbára ni o irú ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fún láwùjáre pé kò mà ní ẹ jẹ́ ká fún láwùjáre pé kò mà kéèyàn wá lọ bá pàdé má wọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ yẹn ó mà lágbára ká lọ sọ fún ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún torí pé tá a bá bá gbẹ́dàjọ rẹ̀ lérí wípọ́ mọ̀ tó sì máa mà sọ pé bóun ṣe fẹ́ sọ náà nu ó ti di kékeré o ẹ máa kó mọ́ àní ò mọ̀ àkílẹ̀ fẹ́ gbà lórí kágbó gèfèrí tí tọ́ bá ti gbé gèfèrí ẹ gbowó sí ni àní ẹja gbé ókùnmọ̀ ẹ̀ lé lórí tí ẹ rí nímọ̀ tí mò ń sọ àìmọ̀kan ní ìdálàmú ló fi sọ bẹ́ẹ̀ tọ́ bá nímọ̀ ní kò yẹ kó sọ bẹ́ẹ̀ in ti tọ́ tọ́ sọ yẹn lágbára tọ́ bá mọ̀ ní kò yẹ kó sọ bẹ́ẹ̀ tó ti àìmọ̀kan olóńdàlámù lójọ́ máa sọ̀rọ̀ rẹ̀ so ti yé báyìí ẹ mọ̀jà gbẹ́dàjọ kẹfìrí lé lórí so ti aha so kọ́lọ́wọ́n bá kí ó tọ́ wa sọ́nà lánàá tá à ń sọ̀rọ̀ nípa àwọn kọ̀ọ̀kan náà àwọn súnfídá máa ń sọ̀sọ́ kù sọ náà tá a láàlẹ́ pé wọ́n kẹfìrí gbólóhùn mí ń bẹ tó sọ̀rọ̀ di kẹfìrí o ṣùgbọ́n àkọ́kọ́ fún láwùjáre pé ẹja sọ pé kò mọ̀ ẹja ṣàlàyé fún tó bá wà ń establish tó tó lọ ń kẹ́rì wá tó tó lọ ń sọ pé òun mọ̀ o ní tó ń sọ yí òun o títún wá ń sọ káàkiri tó ṣe wáàsí rẹ̀ títún pè àwọn èèyàn síbẹ̀ apolongo rẹ̀ síta pé ẹnì kèfèrí ni o ẹ má tẹ̀lé mọ́ tó ti yé kódà àmì èèyàn ẹni bọ́ yorùbá sọ yẹn ṣùgbọ́n lórí ilé ìtawí yìí ó ṣeé ṣe kó ṣe páwọn israeli arts on local ẹ rí pé nínú bible ibìkan wà tí wọ́n ti ní jacob àtọ́lọ́run jọjà àbí òsì bẹ́ẹ̀ gbà tó di pọ́ fẹ́ lẹ ọlọ́run mọ́ subhanallah ọlọ́run wa ni ah jacob ó tó ń bẹ̀ ọ́ láti òní lọ àwọn ọmọ pẹ̀ ní Israeli torí pé ìwọ ti bọ́ ọlọ́run já o sì ti borí ọ̀nbẹ ẹnu bíbélì èmi ọmọ ibi tó wà ń bẹ pé ọ̀nbẹ ń bẹ so wọ́n ti wá lè kọ́ lárúbáwá náà kó náà ọkànú tí a kàn bẹ́ẹ̀ nípa ti Suleiman àti Daud so náà ọmọ claim pé àní tó ń kà ní ó lè kà lóòótọ́ ṣùgbọ́n kẹni tí ó lè ṣàlàyé pé ní tó kà yẹn ìkàkùkà ní ìmọ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé ń sìn ló já mọ̀ kì í ṣe gbogbo ń tán kà kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀síìrì mi à kó síwájú ìmí ń tán kọ́ ń bẹ̀ mí à ní sọ ọ̀tọ̀ ni ń tá sọ ẹgbẹ́tọ̀ ń dá àfa yìí sọ yìí ń bí àdìsí yìí ò lálàáfíà ọ̀rọ̀ tó sọ ń bí ìsirẹ̀lì àti àwọn afá ti sọ̀rọ̀ lérí ẹ̀ níbò mí ṣùgbọ́n ọ̀tọ̀ ọ̀bá tí ìmọ̀ náà ló máa sọ lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tíra tó ń jáde ní àwọn afáǹsẹ̀ tàkìríjẹ ní footnote báyìí wọ́n kọ̀mẹ́ntì síbẹ̀ eléyìí kì í sọ̀rọ̀ eléyìí ò wọlé o eléyìí ò wọlé o iṣẹ́ kan ní lọ́tọ̀ táwọn afáǹsẹ̀ ń sìn ṣùgbọ́n ni yẹn òun lè má ní tíra tó sọ nǹkan yẹn nítọ́ka ń bẹ̀ náà ó ti gbà pé bó ṣe rí náà lóbi jẹ́ pé lórí pé kò mọ̀ náà ni kò yẹ ni tó bá yé ni kò mọ̀ wọ́n ní nínú àwẹ̀ nínú Ramadan èèyàn jẹran ẹran wa ha eyín ṣé èèyàn lè fi bí ìgbálẹ̀ wọ́n kọ pé toothpick tí wọ́n fi máa ta yín yẹn ṣòṣe èèyàn lè fi ta ẹran jáde nínú àwẹ̀ èèyàn lè fi ta tí kò bá lọ sọ́hùn tẹ́gbẹ́ títa yẹn títa jáde ni o tí èsè pé yóò ṣe kí ni o tí ó lọ sọ́hùn tó ti lọ sọ́hùn àwẹ̀ dànù ṣùgbọ́n tẹ́ pé a bá ta tá a tá jáde kò sí nǹkan tí ó burú ń bẹ tó ti wà báyìí kọ́lọ̀ kí o tọ́ wa sọ́nà mo rò pé gbogbo àwọn tá a béèrè béèrè àti dáhùn ìbéèrè náà ìbéèrè tiyín ẹni tí àwọn èèyàn máa bẹ̀rù ẹ̀ pé tó bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ èèyàn á sọ pé kò sí nǹkan tí ó ṣe pé ọlọ́run ọba alágbára sọ àwọn èèyàn tó wá bẹ̀rẹ̀ wá ah, wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ tó ń bọ̀ wá yá àwọn kankan bá ń ṣe fìyà lóòótọ́ ń <laughs> ṣe fì lóòótọ́ ẹni ẹ wá rò pé ah ṣe èsì pé mo ti forí kó mi alice báyìí là ó forí kó nǹkan kan ẹni tẹ́ ẹni ká máa bẹ̀rù yẹn nǹkan kan ló gbẹ̀mílé tó nígbàgbọ́ nínú ẹ̀ ìwọ náà nígbàgbọ́ nínú ọlọ́run àtàwọn àlọ́ ẹ̀kọ́ kan rẹ̀ láàyè ẹni méjèèjì ìgbàgbọ́ wọn ò fi gbàgbọ́ rè wá ńlẹ̀ yorùbá làdánwò wa àdánwò ta ní nìyẹn wọn ò fi gbàgbọ́ rè wá láti lẹ̀ nínú ìdílé olórogún báyìí bọ́mọ mi ọmọ wí dáadáa ìyá rẹ̀ ọmọ sọ wípé ìyá lè mi òun la bá ń tiẹ̀ àáfà tó tún yẹ kí wọ́n lọ bá àáfà òní pé à ah, òun là ń wò yìí òun là ń wò yìí òun là ń wò yìí bó o la sì fẹ́ ní mọ́ni ní tó fi wọ́ wá láti ilẹ̀ nu lóòótọ́ jẹ́ pé tẹ bá wá ń sọ̀rọ̀ tàwọn yìí yóò wà á lé lára Yorùbá tẹ́lẹ̀ mi bá gbọ́ tán àti gbọ́ ṣùgbọ́n <laughs> bí ọkùnrin ò tó ẹnu ni wọ́n fi da gbogbo ẹ̀rùn ní pé ah, ojú ìta wá ti rí o àwa ti ṣe kíní kan ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ò lè ṣe padà bó ṣe rí náà láti wọ́n irú ẹni tó ń bẹ̀rù ó ní tó gbójúlé tó kàkún olójọ́ ọmọ òrùkún lágbára ṣé nǹkan kan wá ń bẹ tó lágbára tọ́lọ̀ ìwọ náà ìyà tó kọ sọ́lọ́run rẹ ní kó yẹ wò tòun ti bá a ṣe ń sọ̀rọ̀ wípé ẹ̀ bọ́lọ́run bá fẹ́ kí nǹkan ó ṣẹlẹ̀ síbẹ̀síbẹ̀ bẹ́yàn bá dún nímọ̀ ìbẹ̀ lọ́hun ààbò ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn èèyàn tí ẹ̀ tó dájú ni in tó dájú mùjárọ́bù ni àfitọ́ ọ̀bá dúó déédéé lórí ẹ̀ lókun bí iná ló ṣe rí iná ẹ̀mọ iná kìyàmù lẹ́ẹ̀lì rẹ náfìlà òru rẹ ò fi ṣeré ọba ti jí lóru ọ̀sàlùwàlá ọ̀bẹ̀rẹ̀ náfìlà bí kìíní kan fò kọjá gan yóò ah, eléyìí kọjú ojú ẹ̀ ṣùgbọ́n bí àdẹ́wò tó lé ní máa sọ́dọ̀ la ah, àdẹ́wò ń bọ̀ ọ́ nàfílà tó máa ń yàn mí léyàn léde dọ̀là máa ń mí léyàn ọ̀ ń bọ̀ nìyẹn ibi tá ń gbà wọlé nù ò ní lè ṣe mọ́ àwẹ̀ monday thursday tó máa ń gbà ò ní lè gbà mọ́ gbogbo àwọn pẹ́pẹ́ àtikáàr tó máa ń ṣe gbogbo ẹ̀ tó bá fẹ́ sùn tó fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì tó fẹ́ jáde ohun tó máa ń ṣe ò ní lè ṣe mọ́ lẹ̀kùn sí nìyẹn ṣùgbọ́n tó bá ti ní iltizam pẹ̀lú àwọn nǹkan yẹn nǹkan yẹn máa bí ìfọ̀kànbalẹ̀ sẹ́mi èèyàn ga ló fi jẹ́ pé téèyàn bá máa ń jí yẹn náfìlà lóru inú èèyàn máa dùn lọ́sàn inú rẹ̀ ó dùn wọ́n náà pé ah èmi náà àtọ́lọ́run lóru èní mo wà pẹ̀lú ọlọ́run mi èmi náà mo jẹ́rìí ọlọ́run tí mo ní èmi náà ń pe ọlọ́run ṣùgbọ́n kò sí yẹn nínú ìsẹ̀mí ẹlòmíì wọ́n bá ti bọ́ọ̀lù lẹ̀ báyìí ọ̀hún àṣùbá àgbàgbà ẹ̀ka àṣùbá kò ní nǹkan kan níwájú ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi lẹ́yìn tó bá fẹ́ jáde inú ilé rẹ̀ tó bá ṣe bisimilayi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah anabi la burú kan ò àwọn wa ní nígbàgbọ́ ọ̀rọ̀ tànẹ́bì táwọn mọ̀ pé la yantiqu anil hawa kò lè sọ̀rọ̀ fẹ́ inú tọ́lọ̀ ní ó sọ náà ní sọ̀rọ̀ àtọ̀dọ̀ ọlọ́run nìyẹn bàbá bẹ́ sùn anabi sallallahu alaihi wasallam anabi ní afátẹ́gùn sọ́wọ́ kákékúlù wallahu ahad kúlọ̀ a'udhu bi rabbil falak kúlọ̀ bàbí nas kákébẹ́tẹ̀ táwọn kátútọ̀ rẹ̀ sọ́wọ́ káfíọ́ra gbogbo ara wa kásìbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta káwá ọ̀tún lélẹ̀ pàṣẹ anabi tó bá ṣe yóò wà ní abẹ́ ìṣọ́ ọlọ́run níbi gbogbo aburú èyàn àtàlìjànú tilẹ̀ òfin ma bó ṣe máa ń òròjú èjé èyàn ó ṣe ó àbílọ́ ni mo pa ṣùgbọ́n tá bá ní ọfọ̀ kan ni ó sọ ọ̀rìn tí ìyẹn ni ẹjá mójútó ẹnìkan pé ìgbé náà wò lójú Islam náà ní ká wùwà láìlẹ́kọ̀ọ́ Islam ò ní ká ìyàn fi ò Islam ò ní kí awùwà tí ìbànújẹ́ ò fi bẹ́ mọ́làkejì ẹni tó ṣàìdá fún kò ní ìdí ó ṣàṣẹ ọ tó bá ní ọlọ́run ó fi àjẹ ọ ọlọ́run ó fi àjẹ ọ ṣùkọ́ sọ ṣàbòsí fún un ṣùgbọ́n orí ẹ̀tọ́ rẹ ló wà ọ wá lóun jẹba kẹ fílẹ̀ ìwọ náà sọ wá ah, ẹ jọjọ ẹja jọjọ kúlẹ̀ sọ wá dà wá ṣùgbọ́n nǹkan yẹn wọn ò fi rè wá láti ilẹ̀ òun ló jẹ́ ó le lára ṣùgbọ́n níṣẹ́ ẹja padà síbẹ̀ káfíìrì àwọn ọmọ wa káfíìrì àwọn aráalé wa ó di ìsọ ọlọ́run ọba olótóbi jùlọ ọlọ́run ní ń sọ ọ̀yàn níbi tí wọ́n gan ò ti lérò pé sọ ti lè wá ẹgbẹ́ yìí tó orí ló mọ̀ ẹgbẹgbẹ̀rún aburú ń bẹ tá a ti là kọjá lónìí ta ló ń sọ wa ọlọ́run ní sọ yẹn ọlọ́run sì máa ń wo bí gbàgbọ́ èèyàn ṣe rí ìhàtọ́ ọkọ sọ́lọ́run ọlọ́run máa ń wò ó ká dẹ́gbàgbọ́ wa padà sọ́dọ̀ ọlọ́run ká sì máa bẹ lọ́run adhkar bàbá kí wọn tán la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir bàbá fẹ́ wọnú ọjà anábìnrin kan pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd yuhyi wa yumeet wa huwa ala kulli shay'in qadir bẹ́ẹ̀ bá dún bí kankan kẹ́yìn ọba lẹ̀ ṣé kankan ò lè ṣe níbi anábìnrin kan pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wa la fis sama'i wa huwa as-sami'ul 'alim wọ́n fẹ́ lọ pàdé ẹnìkan wọ́n ní ah èèyàn burú o ó ṣe kíní kan o èèyàn bá bá rí ọ ó lè gbé ọmọ o ó lè ṣe kíní kan tó bá ti lọ ọ̀dọ̀ rẹ̀ sọ pé inna Allahumma inna nadra'uka fi nuhurihim wa na'udhu bika min shururihim inna nadra'uka fi nuhurihim wa na'udhu bika min shururihim ẹ̀rín ní òfin pàdé ẹ̀ ẹ̀rín ni gbogbo ń tó fẹ́ ṣe ó kó ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá yẹ kó kúbi tó rìn owó ti lọ tán gbogbo àwọn nǹkan dáná bí sọ yẹn ó dájú sí èméjì ń bẹ ṣùgbọ́n àyè ṣe nítorí àjẹwà náà àwa dàbí pépà náà lè fàyà tẹ́nìtà tó látara àdélé àìdúró tọ́lọ́run déédéé ló ń fìyà jẹ wá ká di tọ́lọ́run ọba mú èyí tá a sọ síwájú yẹn àkànjẹ kó yé wa náà ni pé a lè rí ń gbà míì kéèyàn jẹ́ ni ọlọ́run kọ́ lóun kọ́ dán yẹn wò ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run kì í fa ẹni tí ẹ lẹ̀ láwọn ẹni ìlú lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti bọ́lọ̀ wọn bá dúró téèyàn sì dúró ti ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí abẹ́lẹ́wọ̀n bá ní ó tóbi rẹ̀ kọ́lọ́run ọba kó máa kíyèsí wa kọ́lọ́run kó sì máa dúró ti wa ká sì máa fi àdúrà ṣeré lọ́sọ̀ ẹni tí ọba ti lé sóògùn yóò lè ṣe kí ni ó subhanakallah wa bihamdi ashhadu